àwa náà mọ ogun. ẹ dákun ń ọmọ yín o. ọ lè mọ mi òròmọdé ọmọ àṣà ìyẹ́ ẹ̀ lọ́mọ àwòdì ọgbọ́rọ̀ mi ọ̀dẹ́yẹmí mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ kó o sì fi sí ọwọ́ òsì mọ́ fi sọ́wọ́ ọ̀tún kan mọ́ bá a fi jẹun ọ̀dẹ́yẹmí ọ lálejò pàtàkì kan. àlejò àlejò gíríkì bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wá gbọ́kọ̀ tọ́jú ẹ̀ dáadáa mọ́ bẹ̀ntẹ́n rẹ kò sì mọ́ fojú náà rẹ rárá tọ́jú àlejò tí mò ń wí dáadáa àrèpa o. bàbá ń wèsì àti ìpẹran kankan àbí kí n mọ alẹ́ rí fún yín báyìí o ọ̀dà dúró kí n bá yín wá òbí. Ah! bàbá baba baba o baba baba baba baba baba bàbá. àlejò aláìmọ̀ ta kókó o èmi yẹn fojú pàlejò rẹ náà tẹ́lẹ̀. ẹ ṣeun ṣé ẹ rí gbogbo àríyá tẹ ti ń bá mi ṣe bọ̀ látàlẹ́ àná títí wá dàsìkò tá a wà yìí mo dúpẹ́ kú àdúró tì mí kékeré wá nù wo lẹ́yìn tá a bá nawọ́ sí òòsà tán àá tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àríyá ní pẹ̀lẹ́ ṣáájú ohun gbogbo ẹja kọ́kọ́ náwó sòsà iná kó tó di bá àmọ́ bá ìyá lọ. òní lò ní jẹ́ ní àmọ́ lọ́wọ́ ní ìyá. ẹ ṣeun oògùn ó gbé gbogbo wa ẹ lákà yóò mọlẹ̀ ó lé kẹ́gùnkẹ́gùn òde ọ̀run kò ní jẹ́ àríbàjẹ́ o. bàbá mi ò ìmọ̀ bóra gẹ́gẹ́ bí aṣọ kò ní jẹ́ pàdújọ́ tọ́ sí wa. ẹ wo mi ògùn ti ètí gbà náà ògùn ti gbà díẹ̀ mi. bàbá. èsè èsè tó o mú nǹkan kínkín fún bàbá mi tó o sì mọ̀ pé bóògùn bá tẹnubọdọ̀ ìmú odò náà. ọwọ́ àfigbá kéńkélé òfin bomi fólúwa mi. fàdékẹ́ ah, ah, káàtì ẹ̀ pé kò mọ̀ kínní ìlà àìmẹ́bẹ́mi àti ẹ̀ ti ń bẹ́lẹ̀ ìbọn tipẹ́. Ah, bàbá ẹ má bínú ẹ jẹ́ ń sáré lọ rèé bùa. ìbòjí níbi tí ò sóòrùn eh, ìbòòrò ah. lẹ́bẹ̀ẹ́ sala wọ́n mọ mi fún lómi kó o tó wọlé o kò sọ mi o fún mi o wèrè ẹ eh? wèrè o fún mi lómi o fún lómi o bọ́ọ̀ bá lè fún mi lómi mi wọn ò ní lọ o wọn ò gbomi mi lọ́wọ́ rẹ o fún lómi kékerékerékeréke o àsùnmàrèké àṣẹsùnbà sùnbà gbà sùnbà sí ee àṣẹsùnbà sùnbà gbà sùnbà àṣàkẹ́ òòró mi bu ni. ó jèrè omi mo bèrè lọ́wọ́ rẹ̀ àpò fún lómi ó dá dúró àmọ́ tilẹ̀kùn mọ́ mo nílé ni. láti bo. láti bo jí ni níbi tí ò sórùn. ṣé ò sí. bí ó bá wà nǹkan àpò ẹ̀mọ́ tilẹ̀kùn mọ́ mo nílé kẹ́ ẹ fọ́ mo nílé lómi èmi mo sáà lómi mi bàbá mi ló fowó rà á bẹ̀. ó yá igbó. níbo. igbó kò sómi ń bí. kò sómi ń bo. kò sómi. lómi tí bàbá mi rà àbómi tí bàbá rẹ rà. bàbá mi. àìgbọ́ mo nílé dulé ẹ fún mi lómi. ṣé wà lọmọ nílé. bẹ́ẹ̀ bá fún mi lómi mi wọn ò ní kúrò nbí. mo mọ kí ló ṣe. kí ló ṣe. dúró. mọ́nà mi o àìní ọmọ ọba mọ́nà mi o àìní ọmọ ọba mọ́nà mi o àìní ọmọ ọba. mọ́ òun náà mi. ọba àròkọ ìyá ló wọlé. mi àlẹ́ ẹlòmíì owó mọ̀ jèrè àpé wọ́n gbómi wá kọ́ fọ́mù nílé lómi wọ́n takú wọ́n kọ̀ wọ́n fọ́mù nílé ṣé ẹnìkan ń gbà kàtà lọ́wọ́ akitì ni àìgbálẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ bàbá mi ló romi síyìn òun ló somi wọ́n sì mọ́ mi. kò sómi. ó fún mi o ẹ bá ti á bomi fún mi bá ń gbọ́ mi arákùnrin àmọ́ àdá tó mú lọ́wọ́ rẹ̀ ò bá fi ilẹ̀ mọ́. àdá tó mú ṣọ́ṣọ́ kò lè ṣán lódìdí mọ̀mọ̀. igbó dídí mọ̀mọ̀. igbó kọ́ni ìgbórè ìgbórè ìgbórè. ọ̀dà àfàdáhùn dẹ̀ ká fi sango sílẹ̀. ẹ fi sango ẹ sanba o bẹ kú sórí wàhálà ìlẹ̀ mọ̀ fún lómi. ìgbà omi bàbá mi ni bàbá mi lónìí òun ló fowó rẹ̀ ra àbí. òótọ́ ni ọkà rẹ̀. àìbó nílẹ̀ ìdúlẹ̀ rárá ọmọ ọba ni mí o ọmọ ọba ni mí adé ń bẹ lára mi àbí. ọmọ ọba rè Ah! ẹ̀jẹ̀ ń gbọ́rọ̀. ẹ o gbogbo ilẹ̀ gbàgbà fún mi. wọ́n jẹ́ ká o ah. olówó orí mi wọ́n jẹun wọ́n sùn bó o fún mi lóúnjẹ déédéé ah. bó o fún mi lóorun sùn déédéé ara mi bí n bá fún ọ lóbì kí n fún ọ lórógbó bí n bá fún ọ lóbì kí wọn náà fún mi lórógbó àjọ mu wọ ṣe ra wa lóore ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sùn. ẹgbẹ́ mi sọ̀rọ̀ rékèrèké rékèrèké o. ní mo ní ẹ̀sùn tuntun tí ń bẹ ní ìdí kí wọ́n bu díẹ̀ fún ọnu rẹ̀ kọ́ wa gbé fún kọjẹ. èmi ah. àdùnní kí n fún wèrè níṣu ọlọ́run má jẹ. ẹ ti à ń sọ̀rọ̀ bí òpònú báyìí. kò lè gbé bí o. ẹ má jẹ́ wọlé bàbá o. gbọ́mi ọwọ́ rẹ kọjá sí ìdí náà. ẹ má jẹ́ wọlé o. àfẹ́sùn gbá. ọmọ ọba ọ jẹun ọ jẹun ó sì sùn bó o bá fún mi lóúnjẹ dédé bí mo tún lọ́rùn mú kọ àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ òní kò dákú bẹ̀rẹ̀ á kí wọ́n nífẹ̀ẹ́ ò tó lù ọmọ bá dé. ǹjẹ́ lọ́kọ́ là ń fi sórí òrùlé sùn yìí ọkùnrin ẹ sì tàn mí jẹ ní tí mò ń rò lọ́kàn mi bó bá lọ rí bẹ́ẹ̀ kò máa ní dà. ìyá ìyá hmm? ah. ìyá ìdìde rọrùn wo lè wá ń sùn yìí. àròrò ah, sọ ni. Ah. yẹ ìyájú yín. kí ló dé ọ̀sán. mi ò sùn ìyá. kí ló dé. wèrè tí baálé wa gbà sílé. Mm bí àlejò hmm, ẹ̀rù ń bà mí o kélédùn àmájà rí bí o àmín bó bá di lóru gànjọ́ tó jí tó ń fún gbogbo alọ́rùn mọ́lẹ̀ ńkọ́ ta la fẹ́ pè é. aya rẹ tó sùn tì ọ́ oyún ti ń bẹ nínú rẹ tọ́jú rẹ dáadáa o tọ́jú rẹ dáadáa nítorí ńgbò ó bàbí ọmọ alárùbáríkà ni ó fi bí ńgbò bá wa bímọ náà tán ọmọ tá à wí òun ni ó gbé ògo ìdílé ìdá àlọ́mọ tó bá bí òun ni ó gbé ògo ìlú ìga òun ni ó sì sọ yín dọlọ́lá àtọlọ́lá. bọ́mọ náà bá dáyé tán wọ́n fìyà jẹ́ o kò gbọ́dọ̀ rí kánjú òṣì òde gbọ́dọ̀ kan ire o. ṣé pé o kì í ṣe wèrè. òfòbì tàmí lọ́rẹ́ mo sọ orógbó sí ọ ìwọ fún mi lébò tòrò kí n fún ọ lébò tógi ìwọ la fi ń ṣera wa lóore. sì wá wọlé. sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tiẹ̀. rékè rékè rékè rékè o a sì máa rékè àṣẹ sùnbà sùnbàgbà sùnbà. bàbá fara ẹ balẹ̀. rékè rékè rékè rékè o a sì máa rékè àṣẹ sùnbà sùnbàgbà sùnbà. ìbọn sùn sùn káyọ̀dé ó padà wá mọ́ o. ẹ balẹ̀ tí mo wí mo dé máa wò mìíràn ìmí ńlá di ọmọ lókòóró ejò dúdú di ọmọ lọ́wọ́ ràǹkàkà oyún inú àṣàkẹ́. bọ́ bá bí báyìí kọ́ mọ àwọn ọmọ ìyá jájẹ kọ́ mọ yé rà ní kọ́ mọ wúlò fún bàbá kọ́ mọ wúlò fúnra rẹ̀ kọ́ mọ wúlò fún gbogbo ọmọlábí rẹ̀ àyìn àbá ìwọ mọ̀ nǹkan àmọ́ gì yìí o ó ní mọ̀ nǹkan àmọ́ gì yìí o oyún inú àtàtẹ́ kọ́ mọ wúlò fúnra rẹ̀ kọ́ mọ wúlò fẹ̀bí kọ́ mọ wúlò fúnra rẹ̀ ó ti dòun béèrè ni béèrè ni ó di gbére a ní ọbọ kẹ balẹ̀ mo ń bẹ lẹ́yìn ẹbí pé àbí nílẹ̀ nǹkan. bá ti bo nílà mẹ́fà rẹ̀ gbá o ìyá mi àgbà lónìí ń má máa fara òwú ìyá mi àgbà lónìí ń má máa fara òwú. kínní. ènìyàn ló kẹ́ sí lọ́wọ́. ìṣòwò ẹyọ oògùn abẹnú gọ̀ǹgọ̀ má bọ́ ọ bá ní kéèyàn oroko kọ́ mà dóko kó tó ko òròkò bó ko òròkò tó gbogbo tó ọba ti ní wọn máa ṣe wọn máa ṣe bọ́ ọ bá ní kéèyàn gbẹ́ wulẹ̀ kọ́ wọ gbólọ ọlọ́run orúkún ní abẹ́nú gọ̀ǹgọ̀ mo ní ọbọ̀ kẹ́ balẹ̀ ń gbà lọ. ìsọsíkọ̀ rẹ̀ kẹ́ gbogbo tí bá ti yóò ti dàṣẹ́ lọ bàbá wọ́n mọ̀ rí nípa. àṣẹ́gun. àṣẹ. ẹ bàbá kúrò ìbọn orí bá kó bá àṣeyìn mi. ọ̀rọ̀ ni o. kókan rẹ balẹ̀ bíntín báyìí ló kù kó padà wá rí padà wá rí. bá ti rí yín ọkàn mi á balẹ̀ ah, ah. ó bá jẹ́ bí àjẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ yín mo tó rí yín náà ẹsẹ̀ mo dúpẹ́ o. ǹlẹ́ yóò dáa fún ọ. bá ti bo nílà mẹ́fà àṣàkẹ́. bàbá o ẹ má wulẹ̀ orin tó ń kọ orin Adíjàlẹ̀ ni o. bíi ti bò. sọ rántí pé ńgbà tí wọ́n ó sìn ọ́ wálé mi orin irú orin tó ń kọ́kọ́ yìí bó o ṣe ń tukuru sọ́tún ló ń tukuru sósì. bẹ́ẹ̀ni. ló ń pè mí lọmọ olódò kan wéreke. bẹ́ẹ̀ni. ọmọ olódò kan tó sọ wéreke. bẹ́ẹ̀ni. tọ́dọ̀ ìkúlẹ̀ ọ̀sìn rẹ̀ tó dà bàtà. bẹ́ẹ̀ni. ọlásà kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ bù mú. n ò tó bẹ́ẹ̀. ìwọ ló ní àkàbàjà ìgbọ́dọ̀ bu ẹsẹ̀. n ò tó o ló ní sọ̀bọ̀rọ̀ ní òmùmí ìdò náà gbẹ. bẹ́ẹ̀ni. ọwọ́ á ní sọ̀bọ̀rọ̀ tèmi wú ọ lémi lọmọ bàbá tí ò ní kọ́là ó tún ṣe á jẹ́ pé olówù lọ fẹ́ bá lọ o. Ah, ah, bàbá mo fi ń dá yín lára yá ni. Ah, fi kọ́ ọmọ dá mi lára yá náà o. ẹ tẹ̀ ti múra oko tán. torí jẹ́ sọ kínní fún ọ o ara mi ṣe bí eré gbóná o gbogbo nǹkan mo lè báyàn pín mo lè báyàn pín aṣọ òwò sínú mi kódà mo lè yọjú mi fún ẹ jẹ àmọ́ èmi ò lè báyàn pín obìnrin kọ́ tẹ́tí gbọ́. èmi ò tiẹ̀ lè gbà kéèyàn ò pín mi. èmi ń roko ọdẹ. ẹ ti ń roko. àbí. Oh àrìn pàǹtògún. mo wàá bá àwọn ìyá rẹ jà o ọgbọ. ẹ mọ̀ wàá gbàgbé pé wọ́n ní wọn ò sì àṣejẹ ìgbín tó bá sì pinnu dáadáa ní ń èsì kẹ́ ẹ mú bọ̀. ṣé èmi á lọ dé àhẹsán ni àbí làákọ ni mo fẹ́ rè mọ́ elóko àwọn ọmọdé gbélé ni wọ́n bọ̀ wí fún kí wọ́n bọ̀ wá ìgbín tó bá tó dáadáa. òwúrọ̀ àrùn ẹ mọ̀ pẹ́tẹ́ ìdé o ẹ sọmọ jẹ́jẹ́ o ọgbọ bí Fadékẹ́ mọ bá àwọn aya rẹ jà o àwọn lè fẹ́ kéwe ìwọ kọ ọmọ fàgbàgbé ni o ẹ mọ jẹun délé wa bẹ jà o. àrìpàǹtògún bá lè wà o ẹ má fojú wọ́ọ́nà ẹ má pẹ́ o kì í sọkọ yíjọ́ mẹ́ta o ó dàbọ̀ o. àṣàkẹ́ Àṣàkẹ́. ó ìyá mi. ìwọ́dà. wọ́n á ṣèkà tán wọ́n á tẹ̀sẹ̀ mọ́rí wọ́n tábà sókè wọ́n á yí dọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ̀yìnyàn ó yẹ kẹ́rù ta làwòrán bí. òun ló dá wa ibẹ̀ ló ní kálukú ti yan. ayọ̀ ó lè yẹ ọ̀dọ̀ ní àṣẹ ọjọ́ kan ayọ̀ ó ẹ gbà mí ṣé wọn kọ́ fẹ́lẹ́ mi àbẹ́mi wọn fẹ́lẹ́ mi àbóyún kí ló ní kí n gùn ọ́ gàràgàrà. ẹ̀gbìn oníyọ̀rọ̀. mi ò kí ẹ lọ rèé pọn mo ní bóòrùn bá rọ̀ wọn lọ rèé pọn. oyún kí ló ní dání kan lóyún. wọ́n bí ọ́ ni o. wọn ò kúkú pé wọn lọ rèé pọn mo ní ẹjọ́ ọ̀rùn ọ̀sẹ́ rí wọn lọ rèé pọn ìyá mi àti. àṣàkẹ́ olónílòwò ìlò òrùn mú jù. àyànmọ́ ẹ̀dá o. ìyá mi kò rí báwọn. àyànmọ́ ẹ̀dá o. ẹ̀rẹ̀ pọnmi wá mi ò pé wòlé lọ. bàbá wọn ní mọ̀mọ́ rìn ní òrùn torí bí mo ṣe wà yìí. àyànmọ́ ẹ̀dá o. wá ẹ̀dá o. àyànmọ́ ẹ̀dá o. kò ní yẹra. ẹ lọ. àyànmọ́ ẹ̀dá o. ẹ̀ẹ́ <laughs> kàníọ́ nígbà èèyàn lóyún báyìí sọ ni ó gbé fọkọ rẹ kó tó lọ bó wà nínú. Ah! ọlọ́dún máa rè mọ́ra mo mọ́ra mo mọ́ra mo mọ́ra kó o gbé mo mọ́ra mo mọ́ra orí ọmọ mo ti ń wò yìí orí ọmọ mò ń wò yìí orí kò rúrun ò lè kàn àti bóyá orun ò gbọ́dọ̀ kàn ọ́ ẹlẹ́dàá mi ò ní jó olóòkà. ẹ̀yin mi ò. pẹ̀lẹ́ kú wà ní kú wà ní ìyá wa ọmọ ajíròkó. ẹgbẹ̀rin ọ̀dà bẹ́ẹ̀ ṣe ń ọ̀dà èyí náà tó ń tiwa o èyí náà tó ń tiwa ọ̀dẹ́yẹmí o lórí ọ̀dẹ́ ah, èyí náà tó ń tiwa ọ̀dẹ́yẹmí o lórí ọ̀dẹ́. ẹ máa mẹ́ni lé mọ̀ ah, ah, ó ti gbàgbé ni wọ́n ti gbé wá ṣùgbọ́n kò kò tó yẹ tá a fẹ́ ní ọjọ́ ń gbá kalẹ̀ lọ́wọ́ wọn. ẹ tó bá ti wá tó yẹ ẹ jẹ́ ń rí o. ẹ gbọ́ o ọ̀rọ̀ sọ́yán tá a mẹ́nu báyìí owó tèmi ò pé o bówó tèmi ò bá sì pé wọn ò ní rànù o. ẹ mọ̀ dá lóhùn àṣẹ ló ń bẹ́ ó kúkú ti mọ̀ pé ọmọọba ni ó rà fún wa kódà bọ́ tó gbé jáwù wá òun ní ọ̀sánwó ẹ̀. o ṣé ọ̀rẹ́ mi ṣé mo sọ fún ọpọ́ sú mi. ẹ mo ní gbé yín lẹ́nu jó ni. àṣìlò ìfẹ́ ọmọ bó ṣe ra jáwù. kò burú ṣáà ní gbé yín lẹ́nu jó ni. òun wọn ti ń bẹ láàrin o Adéṣọlá kí ló dé ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ti fẹ́ bá sọ̀rọ̀ àmọ́ bàbá ríra báyìí kìí sáyè. ọ̀rẹ́ wa hmm? ọ̀rẹ́ wa tọkùnrin hmm? tí ń bọ̀ sọ̀rọ̀ yóò tójọ́ mẹ́ta ṣọlá ọmọ tó ń wò ń gàrú rẹ̀ pọ̀ kódà ẹ̀gbọ́n mi tọ́bílé mi ó bọ́ mọ̀ ń sọ̀rọ̀ kúrukú báyìí ló wọlé. aláwọ̀ <laughs> mọ̀ wọn rẹ̀ n tó bá ga báyìí lọ́mọ náà. E. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n gbìyànjú náà bí n bá gbìyànjú bí ò bá sì ṣeé ṣe ṣé bẹ́ẹ̀ nu kí n dẹ̀yìn bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ wa owó là lọ àbí kò yí ọjà lọ. ẹ wọn ò fẹ́ dúró obìnrin ń pè ọ oníṣẹ́ ń di ọ lọ́wọ́ bàbá ṣiṣẹ́ ọ̀hún tó ń kọ́ ta lọ́ọ́ kó wọ́ọ̀hún fún. obìnrin ọmọ kò jẹ fún àbí. ọ̀rẹ́ ọjà lọ ti wọ́n jẹ aláìní lónìí. ọ̀rẹ́ ọ̀dà ẹni sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ àjàmọ́ àlẹ́ àlẹ́ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá oúnjẹ jẹ́ ń bọ́ bomi wá. ènìyàn ló kẹ́sì lọ́rọ̀ ẹ̀sì òdédé burú ènìyàn ló sọ gbàdúrà ìgbà kan ògùn lóko ọmọ aráyé ló ń pa kádàrádà àyàn ọmọ ẹ̀. ànábì lókè lọ́ba àwúrè. àyìnlá ah, ah. ọkọ mi olówó orí mi àlẹ́ lòmí ẹni tóbìnrin kò lọ́nà tó bú ẹkún ó ní bẹ́lẹ̀ yìí ò jọkọ ẹni a sì tún jálè ẹ̀yìn. dákun sọ mí lẹ́ ọkọ rẹ dà kí lèmi rẹ jọ sọ mẹbí mo ní ọwá bá mi lánàá ǹjẹ́ mo rí ọkọ yọjú ọwá dúró sí àyìn ọwá ń kọrin òsì ń kọrin ẹ̀sìn kiri inú o ti tó àyìnlá ó forí jì mí nì ṣé bí ìyá mi ló rán mi ń ṣẹ́rọ̀lẹ́ àná tó ní wá òun náà ló jẹun wá dúró díẹ̀ ń bí láàárọ̀ yìí. ìyá rẹ ránṣẹ́ ìyá rẹ ránṣẹ́ nínú èmi àti ìyá rẹ ta lọ́jù ṣé ìyá rẹ jù ń lọ kọ́nù. o tún rí yìnyín sọ ọkọ mi ìwọ ló jù. ọ̀dà náà mi ò ṣe mọ́. Ah, kò sí tó jọ o mi ò tiẹ̀ wá ṣe mọ́ rárá mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ pátápátá ọmọ pọ̀ bá nǹkan jẹ́ mọ́ ńlá lánàá. gbogbo tó bàjẹ́ là á àyìnlá ti ń wẹ̀ lódò sí gbogbo ọmọbìnrin yọwọ́ ṣẹ wọ́n ní tèmi ni o gbà tèmi ni o mú wọn mọ̀ pé èkó lálábàákú ẹ̀wà. dákun sọ mílẹ̀ oje ah, alábàákú ẹ̀wà látòdìndí àná sóni. aná àtúntò. a lè tó nǹkan kan mọ́. aláìbá ni ah, ah. látàárọ̀ tí mo ti ń dúró di ọ̀ní ó ṣe wá pẹ́ báwọn. ìwọ náà ń bẹ ní. mo wà ń bí o. mi ò mọ̀ pọ̀ ń bẹ ní dákun mọ́ bínú sí mi. aláyìnlá. ọmọlẹ́wà. èmi nì ṣé torí mo ti sọ fún ọ pé òun ò ní wá sọ́nà odò ló ṣe kó àwọn wèrè yìí lẹ́yìn. èmi ló ṣèwọ náà tán ọlọ́run. àwọn wo ni wèrè. ẹ̀yin náà ni. ọkọ mi àyìnlá adúmáradán sóko òrí mi ni. mi ò mọ̀ pọ̀ ń bẹ́ńbẹ́ òun fẹ̀yìn tọ́lá aya mi èmi ló ṣe ọ́tọ̀ lọ́ọ̀rẹ́ fẹ̀yìntì gi èmi tó yẹ kọ́ fẹ̀yìntì kọ́ ọ̀rọ̀ ń lulẹ̀ kójú tàwọn tó kù rẹ. aláìlà ara tí mo mọ ń bọ ọsàn náà nù alíkíwọ náà yé mọ ọ̀rọ̀ mo mọ pé rírọ tó ń rọ nǹkan níjẹ kan mọ ọbọ ah, báyìí. èmi ò wá lè ṣe kí n mọ̀rọ̀ tí n bá tí ì rọ mi ò tí ì rìn èmi arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ ọdún mi ẹni tí n fẹ́ kí ni n fẹ́ kí. ó kàlè jàre àyìnlá torí rírọ̀ gan ni máa ń dá èmi lọ́rùn túbọ̀ rọ̀ díẹ̀ sí. dúdú bíi kóró sí pé kí n rọ sí ọlọ́run kí n rọ rọ díẹ̀ sí ẹ díẹ̀ sí kí n tún rọ díẹ̀ sí mọ mọ ń lọ ni mọ ń lọ ni <laughs> ah eh eh eh màá jí màá wẹ̀ màá soge eh ah màá jí màá wẹ̀ màá soge àyìnlá àyìnlá àdéwẹ̀wù tán ọmọbìnrin ó lè lọ màjí máa wẹ̀ má sókè. ẹ wá ní sùúrù o ẹ jọ ẹ ní sùúrù tí ó pọ̀. sẹ́ẹ̀rí wẹ̀ tá a wẹ̀ yìí ìwẹ̀ tí ó yà àwọn èèyàn lẹ́nu ni tí ó yà ẹ̀yin pàápàá fúnra yín lẹ́nu ẹ wo ẹ gbọ́dọ̀ wẹ̀ láti bí débi o ṣe wá láti àyìn dé àyìn níbi orúnkún mi nìyí omi ò gbọ́dọ̀ débẹ̀ nítorí pé orò olé nìyí hùn tá a bá sì sọ̀rọ̀ olé yóò kèmí èmi yín nìkan tí ò ní mhm. sẹ́ni méjì ń bẹ abẹ́ ẹ̀ gbọ́ ẹ ṣé nǹkan tá a bá fi pamọ́ òun ní níyì abẹ́ ẹ̀ kọ́ kò sẹ́ni tí ó rí tí ò ní tẹ́ abẹ́ ọ̀rọ̀ mi ò yé yín ọwọ́ adá ká ṣe bíi ẹ wàá wẹ̀ mí alápá ò máa pa ẹlẹ́sẹ̀ ò mẹ̀sẹ̀ àwọn àmì máa bi tí mo fòfin dèun ẹ jẹ́ kófin ó débẹ̀ abẹ́ ẹ̀ gbọ́ nìbàdàn níbẹ̀ ń ayọ̀ ọlọ́ba lè mí ń jẹ o nìbàdàn ayọ̀ ọlọ́ba lè mí ń jẹ. kódà ó tẹ̀ wá dá báyìí tẹ́ ẹ ti wùwò kò ní tẹ́ wáyé ní wá wẹ̀ tán ó dà bẹ́ẹ̀ alápá yín ti gbápá ẹlẹ́sẹ̀ sì ti gbẹ́sẹ̀ onítàn ti gbé tan ẹ ṣeun tẹ́ ẹ bá ń fọkàn bí ó ní pọn. Ah! ọmú kéke ó bùkán jàmbá náà ni ọmọ yẹn mọ̀ dá àsọ rẹ kẹ fáwọn tó kù ah, ah. ó kàn bú gbì lọ́mọ jẹ ẹja farabalẹ̀ ẹja délé ṣe é gbọ́ gbogbo nǹkan tọ́wọ́ rẹ̀ ń fà náà ni ó tó. bójú rẹ pépé o bójú rẹ pépé kò dàbí ọjọ́ lọ́lùfẹ́ mi bójú rẹ pépé sàǹtà lóye òròjú rẹ pépé kò dàbí ọjọ́ lọ́lùfẹ́ mi bójú rẹ pépé bójúre pépé bójúre pépé kódà bí ajá mi bójúre pépé sáńtà lòlò bójúre pépé o kódà bí ajá mi bójúre pépé. ẹnu mi àgò. àkó arapa àbí tọ́ funfun lẹ́rùn àwé ọdẹ mi dẹ mọrùn. o ní bínú ni. a dà fún wa. akébi ọ̀hún dẹ̀ inú mi máa ń dùn bá a ṣe máa ń bọ̀ rẹ̀ wà yìí yé ni àkànjẹ́ akẹ́wọ̀n. Ah, bẹ́ẹ̀ ni yóò dà fún yín sẹ́ni oh. wọ́n ní àìtó ní bágbé ká mọ̀ tọ̀rọ̀ bá ní sọ. ọ̀rọ̀ akéwùmí ó ká sọ mm-hmm. kí ṣe. wọ́n ní àìtó ní bágbé ká mọ̀ tọ̀rọ̀ bá ní sọ. Mm-hmm. ẹ wá bó ṣe rí gbọ̀nsọ̀gbọ̀nsọ̀ bí orí ìjọ bọ́ wa rìn kọ́mọ mm. ni a sọ ọmọ hàn ló ìbí abáfin máa rí bí oṣù mẹ́ta sígbì àwa ọkà mo mẹ̀mú. ibẹ̀ ẹ̀ mọ̀ pálejò lèmi nílùú yín. pọ́pọ́yẹ rẹ̀ ń mìgbàdo ó mìkúta ó tún ní òòlè yín lẹ́nu. ayé rẹ̀ á lóyin àwé. òótọ́ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ sọ ìwọ náà kú obìnrin nílùú wa yìí kó àwọn bóyá tí ọ lẹ́yìn bóyá àní tí ọ lẹ́yìn mi dàdó lówó ẹyọ mo sọ bẹ́ẹ̀. ẹ kú kalẹ̀ o bàbá. ẹ lẹ o ẹ bàbá rẹ. wọ́n ní ẹ wá. èmi. bẹ́ẹ̀ ni. tata ni. àwọn nu ẹ sórí adé ni mo mi wò. jìnwìjìnwì ilẹ̀kẹ̀ ni bá ń sọ fún wọn pé mo níkan náà ò fojú kan mi ni. Ah. àwé ọ̀tàn méje yẹn rẹ̀ lùsù. adísọ́lọ́ mo bá ma ní nígbà náà nǹkan ah. ọ̀rẹ́ wa ah, ǹjẹ́ ẹni yóò ń dà mí báyìí kó o ti rí torí ọkùnrin tí ń kọjá yẹ torí gbogbo ẹni bá ti ń rọba fún àjẹkún ìyà ni ọmọ jẹ. ó lù mí ju lúlò lọ ni. wọ́n ní ẹja jò fi lọ. wọ́n sani pa mí àbí wọ́n pa ni. Ah, ẹ kú kalẹ̀ ah, bàbá. àbẹ̀sí o. ẹ dẹ̀ fẹ́ ṣẹ̀ mí. èmi. bẹ́ẹ̀ni. kí ni mo ṣe. mo ní ọ̀pọ̀ èyí wá wọn lẹ́ni wá fúnra mi. ẹ má bínú n ò fẹ́ fà àwọn èèyàn mi lẹ̀ ni. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jókòó ẹ máa ṣe fàájì ẹ jẹ́ àríra. ó jẹ́ ẹ náà bí mi. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ní ìwé ọkọ̀. àwẹ̀ ọ̀rẹ́ pa èmi dàdé olówó ẹ̀yọ́ ọ̀rẹ́ jọ pa. Ah! mo máa mú. akínwó ṣé ò bínú pé mo gbé ọ dìde ṣáláfíà ló wà. ọmọ ọba bó o lọ ṣe mú ọkọ mi. odúniọ̀ tó ń ṣàìmọ̀ olóko tọmọdé tàgbà ìlú arígbàbùwà yìí ló mọ̀ bí ẹni mowó ẹyọ àmọ́ o ó wù mí kó jẹ́ adé orí mi. <laughs> ṣùgbọ́n má wàá rí ní ìrítárí ogún látagún lọ́fà o. adésọlọ ọmọọba mọ̀rọ̀ báwọn ìbá mi ni mo kọ́kọ́ rìnnà pàdé rẹ̀ ẹwà rẹ̀ kọjá ní téèyàn wò lẹ́ẹ̀kan tí ò tún ní bojú wò lẹ́ẹ̀kejì. a jẹ́ pé odò nípẹ̀kì àkùrà wa. díẹ̀ mọ́ ọ̀gbọ́n bàbá fẹ́ dẹja kó o dókọ̀ ọmọ bómi lọ èfẹ́ mi wá ètò mò ń lọ lé o. wò ó láàmú ọ̀rọ̀ rẹ̀ sàmọ́ lágbára bí nǹkan mi ọmọ pé omi inú òrùn mọ́ dùn mọ́ yẹn lánàá ìwọ lọmọ lọba wù ọ kó o tòtò dò báwọn fẹbi à ń lọ pọ ọba mi lé. èmọ yóò dẹbi mọ n bọ. àbá bá mi. ìwọ máa ń tà kájú lọ sí ilé gan-an. gbogbo tiẹ̀ ń ọ̀rá yìí rẹ̀. Ah, omi náà bí máa tutù mọ́ bí kéèyàn mọ́ kú ọbẹ̀ mọ́ ni. iṣẹ́ ah, ah. ọlọ́run. olúwa mi o. kéèyàn tó tó délé ní ìsìn gan-an. èyí ó tún ti máa làágùn. sọ ti wọnú aṣọ rẹ dáadáa sẹ́rù tí kò sí. Eh, kò sí tambo ló ń bẹ̀ kò sí tambo ló ń bẹ̀. torí wọn lara kinní ìgbà ṣe kéré tó wọn lè gbaṣọ lára gèrè pa. Ah, ṣàwẹ̀ lérò ọlọ́pàá àgbàríkà sí mi. ó wọ lẹ́nu gan pàápàá torí ibi tí mo lá lọ bàbá ti dé ọ̀rọ̀ tí mò ń. Eh, díẹ̀ mi bí ti ṣe nínú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ pé yẹn yà dá yọ̀ bẹ́ẹ̀ sí inú oníṣù ẹ̀ lẹ́wọ̀. ẹ lẹ́wọ̀ wa. Adésọlá wá. má bínú ẹlẹ́ta gbọ́ lọ́rọ̀ tí a fẹ́ sọ. Adésọlá. gbogbo ìgbà tí n bá rí ọ bí mo rí ọ lọ́sàn-án gan àlùbáríkà máa ń wọ sẹ́mi ni mo sì wá wò pé ọmọ téèyàn rí lọ́sàn gan tálùbárí kàn wọ́sẹ́ kí ló dé tà kúkú jọ wà pọ̀ àwọ̀ rẹ ló tutù rinrin bí rinrin àgbàlá yìí n ò ṣe gbọ́ tèmi kò jẹ́ n fẹ́ ọ. gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ má jẹ́ ọjọ́ bí ewì létí rẹ̀. <laughs> inú mi ti ẹ̀ ẹ̀yin náà lẹ́yìn kéwì ni mo retí kẹsùn jálá ni tàbí kẹsùn rárá ẹ wá wò mí dáadáa ẹ lọ àárín jà ẹ lọ mú obìnrin tó bá ṣe déédéé yín báyìí kẹfẹ́ láyà. Adesola. ẹ wo tẹ́ ẹ bá fẹ́ gbọ́ tàrin orí yín kẹ́ pàṣẹ fún jà lọ. ọkọ wo? bóò ni ọyá àjẹ́ lọ òkun ní fọ̀rọ̀ ẹ lọ yàn ọ̀kẹ́ lọ sọ́run ìṣọ́lá tó wá fẹ́ kọ́kọ́ lọ́wọ́ tó jẹ́ bí ẹgbẹ́ lọ. wàhálẹ̀ pọ̀ èyí ẹ bẹ̀rìn kórì nǹkan rẹ̀. ẹ àti á rí nǹkan rẹ̀ wàhálẹ̀ pọ̀ lójú o ti rí iye kọ́. ẹ̀wọ̀n ẹ̀wọ̀ lórí yẹ. àwọn ọmọ làásọ ìsẹ́yìn aránmọ́lá sọ ìsẹ́yìn ni òun sọ aṣọ tí a dá olówó faramú lówó ẹ̀wù tí a wọ̀ olówó jogún ìdẹ̀ra fìlà tí mo dé ṣùkúṣùkú bámbám ẹni ọba wú ọbẹ̀ aránmọ́lá ìsẹ́yìn ni òun sọ. aláìlá mi mo ti ń dúró látàárọ̀. ẹ̀yin kàn dúró lórí asán ni ah. ìdúró yín ọ̀já mọ́ nǹkan kan lónìí ó dùn ó dùn lóòótọ́ ẹni tẹ́ palẹ̀ ń wá wọ́n ló lómi ní ọ̀rẹ́ n ò tètè gbà àmọ́ ń gbọ́ ọwọ́ ẹ̀yin méjèèjì bà mí mo mọ̀ pé lóòótọ́ olómi ní ọ̀rẹ́ nǹkan tí àwọn ọmọ ìpani tún sí ńlá n ò rò pé mo lè ṣe nǹkan kan mọ́ lónìí ah. bẹ́ẹ̀ mo sọ fún yín tọ̀dọ̀ rẹ̀ wà di lọ́túnla ah. sọ́ọ́rí wọ mọ wulẹ̀ jàǹpata torí ìyá rẹ ò ní fún ọ láyè. àyìnlá sórí n tó ń sọhùn ò ń sọ sápá rẹ nù lówùúrọ̀ kùtùkùtù àìláàárọ̀ lẹ́mí ni wọ́n á jí ọ́ lé kódà bí ìyá mi bá sọ mí lọ́tẹ̀ ìwọ̀n ọjà. ọjà ìwọ ọjà. ǹjà o. aláyìnlá mi hmm? mọ̀dà lóhùn o òun ló lẹ́ni tí ó so mọ́lẹ̀ èmi ò lẹ́nìkan tí ó so mi o ibi ní ìsún dọ̀là. ẹ má pè mí láyìnlá ọ̀ ọ̀gọ́mọ́ òye eh. ẹ má pè mí láyìnlá. ayinla là ẹ má pe èmi là láyìn lọ. ala àlábá yín o. ẹ ǹlẹ́ káàbọ̀. àwa ni àyìnlá. bolódà. ẹ mọ iye ara yín àwọn ìyá ayé nu ẹ káàbọ̀ o. ìyá mi ẹ káàbọ̀ ẹ ẹ káàbọ̀ ìyá wa. lè yí. ẹ àwọn olùrànlọ́wọ́ rẹ ni. àárẹ̀ ọ̀tọ́ lóun olùrànlọ́wọ́. àárẹ̀ kankan ò mú mi wọ́n ní ṣé o tún ara àwọn tí wọ́n dúró yìí kì í ṣe jẹ́ńbẹ̀ dúró ńbẹ̀ kì í sì jẹ́ jẹ́ńbẹ̀ tẹ̀bà síbẹ̀ àwọn jẹ́ńbẹ̀ ráyè pátápátá mọ́ ọ lọ ìwọ gangan ni jẹ́ńbẹ̀ tẹ̀bà síbẹ̀. bẹ́ẹ̀ni ẹ sọ nta àwọn olùrànlọ́wọ́ mi níjọ́ ni mo ti yá jáde ná tó ti pọ̀ nǹkan wọn wálé mẹ́ta mẹ́rin ṣe àṣìgbọ́dọ̀ jáde mọ́ nítorí pa àlọ́kọ ara ẹ̀ rẹ o ara ẹ̀ rẹ irú iṣẹ́ rú ìbẹ̀ yẹn àbí wọn sọ mo lè jẹ́ fún yín gbòòrò ni pé mo burú mo sì lájà o sọ ti yẹ yín èmìrè sí tún ní mí ọmọ mẹ́ta nìyá mi ní pápá mi gógó fúnra mi wọ̀n lẹ́mìí ìdáríjì ẹ sì gbà. ọjọ́ lọ́rẹ́ kan kú káǹfààní lè wà fún ìyá rẹ̀. ẹ dákun ìyá wa ìyá gbẹ̀mí ọ̀dọ̀ oh. kẹ́ ẹ máa fojú bẹ́ẹ̀ lọ àyìnlá lèmi ò fẹ́ ariwo ọjà sí ni n ò ní yín wò. ṣé mo ti mo nífẹ̀ẹ́ sí ọ̀tọ̀ lọ́rọ̀ sí ọ lẹ́nu nígbà tó ti pé kò sẹ́jọ́ ká porogún wa bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gbọ́kọ̀ wa tá a bá sì pa tí wọn ò torí ẹ̀ mú yẹn omi ò tí ì bọ́ lẹ́jọ́ ẹ̀yin ẹ̀ wo mi dáadáa ẹ̀yin o sẹ́ni pé wọn kọlà ẹ̀yin kíní yóò ní dáa fún yín bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹ wá wá o ẹ wá mọ̀ lọ lé o kọ́mọ̀dì pé ẹ fò mí gbóná ẹ fi wẹ̀ o èwo lóde ẹ kò mí pápá mọ́ra ni èlé mi lóde mo lọ́dà wọ́n lọ lò mí o wọ́n lọ lò mí o. dáa fún yín o. àṣẹ. ẹ nítorí ibú. àṣẹ. ẹ òjòjò oníṣòwò kọ́ mọ̀nà ìjà kókó lára ọ̀tá le. àìsàn oníṣẹ́ni kọ̀ọ̀kan yín. àṣẹ. eléyìí tẹ̀ wá bá wa ṣe inú kábíyèsí dùn. ní báyìí bá a ti ń yọ̀ lónìí ẹ ẹ dúró náà àwọn ilé ọkọ ìyàwó dà. lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ abájọ tẹ̀lé ní yìnkì tẹ̀lé ní yìnkì bí ó yà pé ọ̀dà. bàbá wa rí bẹ́ẹ̀ kábíyèsí tó àti rójú lù báyìí ó ọkọ̀ ojú ọ̀sán o gbogbo ilẹ̀ ti pé báyìí kàlẹ́nu kábíyèsí. Hmm. ẹ ṣeun ẹ̀yin ìlú arígbàbù ẹ ṣeun ẹ kú àdúró tì mí àsìkò yìí mo wá mọ̀ wípé ẹ̀ ń bẹ lẹ́yìn mi pé ọ̀kan ni wá irú rẹ báyìí ò ní wọ́n ní kálukú wa o. ọkọ ìyàwó dà. kábíyèsí o. ọmọ àkè tó eh, kí ló kọ tiẹ̀. akínwùmí ni àkànjí. akin. akínwùmí àkànjí. Ah, akínníọ́ lóòótọ́ ah, akínníọ́ ọsì bẹ́ẹ̀ dìjà wà fún ọmú nǹkan kankankan báyìí. akínlá ni. akínlá kí wọ́n máa jẹ tó kábíyèsí ẹ wúre fún ẹ. kábíyèsí ẹ dákun o. ìyàwó ilé yín kan dà kó wá wo ń tẹ́ fowó yín rà. a wà ní àyín ìyá wa à ń bẹ ní àyín. tèmi nìkan. <laughs> adéṣọlá tèmi nìkan ilé ọkọ ló ń rè yí o má wàá wùwà pé ojú ọmọ ọba aládé ńlé ọkọ o bí wọ́n ti ṣe ńlé ọkọ ni kó o máa bá wọn ṣe o ìtọ̀pasẹ̀ àwọn ìyàwó rẹ ni kó o máa tọ̀ o ọ̀gbádùn mi adéṣọlá ilé ọkọ ó sàn o ó bàkọ ó bàbo ẹ̀yin èèyàn mi níwò yí ẹ̀mí ẹ wàá yọ ayọ̀ ọmọ fún mi náà fún mi. ẹ ṣeun. kábíyèsí ni kí n wí fún yín o ó ní kéwèkéwè ò ní káwọn ọmọ wa lọ. ọdún kò sí ní kò lè yí àgbààgbà. mo rí i pé ẹ ti wọn kájú ẹ dákun ẹ má kájú jíjẹ mímu ń bẹ lágbára fún ẹnìkọ̀ọ̀kan yín ẹ máa béèrè àníyàn so. àwa náà wà á bá yín lọ́wọ́ kẹ̀. wọ́n ilé ṣe mọ́ nílẹ̀ àlẹ́ wà ó lè bẹ́ẹ̀ lẹ́. kọjá báyìí. ibà bájà lé ò lahùn àgbo keke bí àgùntàn lé ò lahùn akàn gbọ̀ngbọ̀ngbọ̀n bí ọmọ èsì ọba lahùn bàbá rẹ̀ ní kọ́ dárúkọ kábíyèsí olódùmarè mo ṣèbàrẹ lónìí o kò jójú mi ṣe wíwí ní tèmi àṣẹ ń bẹ níwájú wọ ọlọ́run olódùmarè ibà kábíyèsí olódùmarè. ó yá ẹ fi hàn mí. Hmm. abájọ ẹ ǹlẹ́ o mọ̀mọ́ láti èmi lọ orúkọ ọkọ ọmọ yín tẹ́ ẹ̀ mú káàkiri láti wákàtí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ lọ ẹ gbọ́dọ̀ múrúkọ ẹ lọ síbi kankan mọ́. lọ́nà wo báyìí. yóò dáa fún yín alágbára ọmọ nì àkàndá olódùmarè ni pẹ̀lú hmm. ṣáàrí gbogbo ariwo tẹ̀ ń pa káàkiri pé ó ń kóbìnrin gbogbo àwọn obìnrin tó ń kó káàkiri tẹ̀ ń rí àwọn ní tíkítọpẹ tí ń dáríjọ tí wọ́n ń ṣàánú àfòmọ́ ṣọ́rọ̀ mi ti yé yín níbo lọmọ yín obìnrin wà. ọ̀nà rẹ̀ jìn. ọ̀nà ẹ̀ jìn. ẹ mú ṣòkòtò yín kẹsàn kó le dáadáa ó rìn nìkan lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. tí ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra kó má lọ kó sọ́wọ́ babaláwo èké kí bá dojú rí ayọ̀ ẹ̀dínlẹ̀ ẹ tètè wá kànkẹ́ wá rí ẹ wá gbọ́ o gbogbo ibikíbi tá a bá ti rí ọkọ ọmọ yín gbogbo àwọn obìnrin tó ń tẹ̀lé káàkiri ẹnu lásán ni kẹ́ ẹ máa fi bá wọn sọ̀rọ̀ o kẹ́ ẹ dẹ̀ fi máa ṣáńtà wọn ẹ gbọ́dọ̀ bá a jà o ṣùgbọ́n tẹ bá fara balẹ̀ tọmọ yín náà bá fọkàn balẹ̀ olú ìjogún ẹ̀gbẹ̀yìn nírìí ni ẹ máa lọ mọ̀mọ́. wọ́n ń ṣàníyàn àti rèé àti àṣẹ orúkọ kì í. Adéṣọlá. àyànmọ́. eré ìfẹ́ tí mi rí òsì lálẹ́ ọmọ olóríire láì bí. etí rí. ṣé ń bọ̀ Adesola, Adesola, má ṣe lè fún mi Adésọlá ẹgbẹ́ mi ara mi ẹ má wò mí Adésọlá Adésọlá má sọmọ sọńdọ lórí búkú ara mi ẹgbẹ́ mi Adesola, ẹgbẹ́ mi atatagba yẹn ni Adesola, má sọ Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adesola, Adésọlá. bàbá wa. wọ́n ti gbàgbé wípé àyànmọ́ ẹ̀dá aṣọ ìdí ìgbà tí wàá lù àyànwí. àyànmọ́ ẹni. àdúgbò kábíyèsí ni adúpẹ́ lọ́wọ́ rẹ pọ̀ ọ̀rọ̀ rẹ ò ní lójú rò n tó ṣe ìjọ alójú ọ̀wọ́ èmi àwọn ọ̀rọ̀ pé mo ṣe nǹkan bàbàrà bàbá rẹ̀ kíkan o torí wípé kábíyèsí ló ni mí èmi náà mọ̀ sí ní kábíyèsí tí n bá ṣe fún bàbá mo ṣe fúnra mi ni. ṣé ara rẹ ti wá balẹ̀ dáadáa báyìí. mi lè lo ni. ẹ ajẹ mọ ọmú un lọ. kò sábúrú àbí. bàbá sórí gbogbo eléyìí ò ti di àfẹ́yìn báyìí pé kó fi sọ àtúndúdú èyí. ẹ̀ tọ́pọ̀ wá rí bẹ́ẹ̀ ẹjọ́ ọmọ ọba ń lo olè àyíwò ni. bàbá kábíyèsí ní kí n ṣàlàyé fún yín pé kí n mú àwọn owó bọ̀ wá kó wá tara lára díẹ̀ láàbí. ọgbà náà ǹjẹ́ rí ti ẹnìkí ní àtẹnìkejì sọ ibi tẹ́yìn tí ìsọdí oyè ń dúró lọ. èmi náà wàá fi sẹ́kàn náà sí bàbá láti wọ́n pa láti ah, ẹnu mi àgò n ò tó pàṣẹ fún bàbá ẹ̀ ń ọ̀dà lábàá. wípé mo ní èmi mọ sọ wípé kí akínwùmí kó mú fìlà rẹ̀ kó tẹ̀ sí òpópó ọ̀nà ilé rẹ̀ báyìí kí Adésọlá náà kó náà wá wégele kọjú sọkọ. ọmọ ẹsẹ bàbá ẹsẹ ọlọ́ni tó ń wá ẹsẹ àgbà ọlọ́ni wá ìjàmọ̀rò. ẹ bó ti jẹ́ lò ẹ bá kí. wọ́n ń sáyé bó ṣe ń ṣe òun tí èyí bá ṣe pọ̀ fẹ́ wá yáwó lọ́dọ̀ mi ò ní rí ọ báyìí. ọ̀nà gbogbo lọ́mọ fi sọ béèyàn bá ń kọjá lọ sí yóò mọ̀ pé mo wá yá nǹkan lọ́wọ́ rẹ ni. ó yẹ kí n wí tèmi gbàtìgbà tó ti bèèpẹ́ lèmi díwọ́ tó ti yọjú sí mo sọ dún òògùn ọ̀jọ́jú bẹ́ẹ̀. ọ̀ wá ní bínú ni bí. olóde yọjà fún ẹni táwọn àlọ́ ọ̀nà babaláde jọbí. ìwọ náà ni mò ń wá lọ sí òsì. ọ̀rọ̀ ọmọ rẹ mo wá fi sùn ọ́. ọmọ mi èwo. ògún ọmọ rẹ. ògún tèmi. bẹ́ẹ̀ ni kí ǹjẹ́ ló dáa kógun ní iye ọmọ rẹ kó máa fẹ́ràn àgbẹ̀ kó máa fi tan ìyàwó àbúrò mi fẹ́. ǹtẹ́ ń ṣàlàyé fún wa ní ni pé ní iye ọmọ rẹ mi ń bu gàrí sẹ́wà ìyàwó àbúrò yín. tọrọ ewu ilé. àbúrò yín ọ̀padà tún. bẹ́ẹ̀ ni kó wá tó ti rìn àjò dé kó tó ká wọn mọ́ kọ́rọ̀ náà má wàá di ni mo fi wá bọ̀ wípé kó o sí o. ọ̀ ń gbọ́ mi. ẹ ọ da bàbá aládìjọbí nǹkan yóò ní bàjẹ́ o. àṣẹ. ẹ gbọ́ èmi náà fèwé ọmọ ọmọ ọmọ mi létí hmm. ẹ má jò disu àtàyàn yan ẹ gbọ́ mi mo ti gbọ́nu wọn mọ ìgbésẹ̀ tí mo gbò lórí ẹ dákun. kó o fèwé ọmọ òfin mọ létí o. bàbá àgbà ẹ má bínú sẹ́ẹ̀rìbò ti sọ fún yín o pé òun ọba àsọ̀rọ̀ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ ẹ fọkàn síbẹ̀ ẹ̀rí gbẹ́rẹ́ kọ̀kọ́ ẹ̀ àwù ẹ̀sìn ń gbẹ́rẹ́ kọ̀kọ́ ẹ̀sẹ̀ gan. ó máa di sọ ata yín ẹyin ẹ̀sẹ̀ gan. à ń gbọ́ mi. ẹ̀sẹ̀ sọ̀rí rẹ̀ sọ̀rí ilé ayé ọ̀rọ̀ tẹ̀mí ń fi pamọ́ fún ọ pé wọ́n dá tí ń dájọ́ sí ṣe ń bọ̀ tó ní kílódé tí ń ṣe wá kílódé tí ń ṣe àwọn ọmọ rẹ̀ ti àlójú ó ti èmi gan lójú èmi tí wọ́n ti ẹ̀ mọ́ pé mo jẹ́ nìkan tó gbajúmọ̀ láàrin ó ti mí lójú ká máa rìn bọ̀ kọ́mọ lọ́mọ rẹ wa ní ìjà ni ọmọ rẹ wa ní ìjà ni ọmọ rẹ ló ń tì yẹn lójú. kí ló dé tani ní kí ló dé kí ló dé ẹ kí ló dé kí ló dé kí ló ṣe. ọbẹ̀ tí ń ṣe lọ́wọ́. tí n wọ yẹ̀wù lọ lọ mú si tí n ò fi sọ́bẹ̀ náà ọmọ yín bí mo ṣe bá nídìí àrònú gbogbo ọbẹ̀ mi ló kọjá lórí iná ǹjọ́ wà dáa bẹ́ẹ̀. ọ̀dà ẹ má bínú. bínú lọkọ tèmi fẹ́ jẹ bí wọ́n fún wọn àbí bínú ni kí n gbé sí níwájú. ẹ gbọ́ ṣe rí tí àwọn ìṣọ̀gán ọmọdé mi bá ti tìgbẹ́ tí wọ́n rèdè n ó ní kí wọ́n wá gbé ọ̀yà kan fún yín àti àwọn nǹkan ìlú ọbẹ̀ tẹ́ fi ṣe pẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun. ẹ wá ẹ wá lè ẹyin gan ẹ ní ọpọlọ. ṣé nígbà wọn yàn fún yín lódìndín odò ọ̀yà tí ìṣẹ́ran bí ó ó fún yín lódò ẹ wá fẹ́ kún kan kúnlẹ̀ ẹ̀ ń kí náà lọ ẹ dúpẹ́ nù kémi ó ṣe tèmi. ẹsẹ̀ tí yín ọmọ yín kọ́ ló kó lọ́bẹ̀. ó sojú ọ̀yà nílé rẹ rí oríkèlè ẹ̀jẹ̀ túwé. pọ̀ tẹ̀ ọmọ sàn ní kókó kó bá yẹ ìyá lórí ọ̀dẹ́jọ́. ọ̀lẹ́ mi ọ̀lẹ́ mi ẹ̀rí ajá rẹ̀ lé wálé ìwọ ní í dì mọ́. sọ́kọ̀ rẹ̀. Ah! Ah! Ah! wọ́n lè fara tó àmọ́ bàbá rẹ̀ tó lọ pé wọ́n lù ọ gbogbo àwọn tó mọ̀ mi tó ń rí mi wọ́n mọ̀ pé mi gan ògbádùn wọ́n sí ọ lù fẹ́mi yẹlẹ̀ àjọ kúrò ọ̀dọ̀ fẹ́ balẹ̀ ní ọlọ́. ìwọ ló ń bọ àwọn ọmọ ìjẹ dẹ̀bọ̀. ní táwọn ará àtà sì ń sọ ti sẹ́mọ́ lá o wọ́n ní kí n mọ̀ wọ́ bóyá àwọn ẹranko tó ń fòògùn pa káàkiri lóko tó ń fi ń pa kí bí àwọn náà ń dìdàkudà wá bọ́ ọ́lé tó ń dọmọ ìranu àwọn náà rèé kò fi lè ṣe rí dàgìnì dàgìnì ìranu yìí o tó ọ̀rọ̀ ni kò ní tó ní ká má sọ òun. bí ẹ bá tiẹ̀ ń sọ bẹ́ẹ̀ sí mi lára ń ta ìjọba ayẹ kí wọn lóòótọ́ mọ pẹ̀lú ọmọ jáwúra. bóyá o lè lé tutù kan tá a ṣe fóògùn bóyá di òòsà kan là á lọ tá a ṣe tutù sí bí gbogbo àwọn aládàáda tó ń wá lé wá tán ẹ yìí kò ní yàdọ̀ rẹ mọ́. bẹ́ẹ̀ bọ̀ sí i. alàgbà alàgbà alàgbà. bàbá fi dẹ. ẹ pẹ̀lẹ́ ah èdè ni mo ní. o lè tẹ jọ ó jọ bí ìmúmu ni àbí gbà tó ṣe bá tó pọ̀ lẹ̀ ọmọ o ọmọ lè lórí ọ̀nà ní kó bẹ̀jẹ̀ kan ó ṣe ṣé ìgbà ló ní padà wá gba sẹ́ńkì. ẹnu ẹ tí ó ń jábọ́ tó ń já tóun kọ́ padà wá fi gbó lọ́dọ̀ mi kọ́ gbọ́ ìkan ń bu ẹ̀wà sí ó bu gàrí sẹ́wẹ̀lẹ́wà ìkan ń fẹ́wọ́ àwọn ètí ọ̀fẹ́wọ́ tó kó léwu àti tí òbúgarì tẹ́wọ̀ ẹlẹ́wà òun ni kò ojú ìfipọ̀tẹ̀ ìfọ̀kọ̀tà ẹ̀rí ọlọ́wọ́. sọ̀rọ̀ mọ̀ sí. ìfọ̀kọ̀tà ẹ̀rí ọlọ́wọ́. ọlọ́ sí ọlẹ́. ìwà àlàpò gbéwà rẹ bóun relé ayé ó gbé wà rẹ pọ̀n ayé rèé o ìwà lápò gbéwà rẹ. ah ìwọ lọ́ọ̀bà irú orí wo á lórí tèmi tí mo tiẹ̀ wá yẹn wà lé ayé báyìí gan pàápàá irú orí burúkú olórí ààrẹ gbé wáyé pàápàá gan. padà ah, mo mm. wí bẹ́ẹ̀ mọ̀ èsì ọ́ ìyá mi ẹ wò ó pin mí lẹ́mìí ni ṣe bẹ́ẹ̀ mi mo wá ba ẹ́ ń tí mo ní ọmọ obìnrin mẹ́rin ni mo ní lọ́dọ̀ ọkọ mi àbí kì í ṣe bẹ́ẹ̀ ni bí mo ṣe jókòó lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ yìí ní ìsìn mẹ́rin tí mo sọ fún ìjọ òun ó ti di mẹ́rìndínlógún ní ìsìn tí ṣe lè po mẹ́rin mẹ́rin tí. ìjọ wọn tó fẹ́ bọ́nu wà lé lẹ́yìn ìyá mi. òyì ṣe sùúrù ṣe bó o ti gbéṣẹ́ fún mi ná ọ wà á béèrè bo ni mo bá dé ni. emi ori rí sẹ́tẹ̀ ẹsẹ̀ emi rò pé ti ti máa kún wọn táwọn máa rúgbọ ọmọ sọ emi ah. ori nkankan nǹkan ori yato ò rí ah, ah, ti kú lọ sórí ibi tí mo bá dé báyìí mm. àwọn ọmọbìnrin mm. àfi ṣe sùúrù fún ọ lọ́pọ̀lọpọ̀ ni mo sọ fún ọkọ rẹ ni gbogbo kiri tí àwọn wa ka rẹ̀ sì ni ọ wà ṣe sùúrù ni gbogbo àwọn tó ọlọ́wọ́ àwọn sọkùnrin kankan bẹ́ẹ̀ nù. wọ́n sọ pé aláwọ̀ bí ọlọ́run táyà wọn gàgàgàgàgà báyìí. ó yẹ kí wọn náà fura sáàrin o lè rà á ṣúgà lọ̀rọ̀ àwọn òbí lọ́dọ̀ ọkọ rẹ̀ ìwọ ló ṣe sùúrù. ẹdún ní ìyá mi gbóni wà tó wáráyé tèmi báyìí. ọ wà ṣe sùúrù ni níbi tọ́rọ̀ wá dé yìí kọ wá mọ kóre mọ́ra lókù sọ wá rí ọkọ rẹ báwọn obìnrin bá ṣe ń rọ̀gbà yìí ká báyìí mm. bẹ́ẹ̀ ni ìràwọ̀ rẹ ọmọ búyọ yòò báyìí lòkìkí rẹ ọmọ tàn ní gbogbo gbáyín ọmọ lé àwo yín ọmọ lé bẹ́ẹ̀ ni oríire ń ti rere àlóríire ń ti rere ìrèrè olórí àgbẹ́rù lé o oríire ń ti rere oko mọ́ra. orí rere ń ti eré orí rere ń ti eré ìrere ò lórí àágbẹ́rù sí orí rere ń tọ́jọ́ mi o wá fọwọ́ ọmọ kórè mọ́ra báyìí orí rere ń tọ́jọ́ mi o yá mi orí rere ń tọ́jọ́ mi o ẹsẹ̀ yá mi ojú òde. ó ṣe sùúrù ọba ti délé o lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀làlà kan ńgbà láàárẹ̀ wọn bá yọrí ọkọ̀ ọ̀bọ̀kọ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ orí rere ń tọ̀dọ̀ mi orí rere ń tọ̀dọ̀ mi ìrèwé olórí àkẹ́rù sí orí rere ń tọ̀dọ̀ mi òyà mi orí rere ń tọ̀dọ̀. yóò dáa fọ báyé ti rí nù ún béèyàn bá ti mórí obìnrin wáyé báyìí àfi kíyàwó ilé ó ṣe sùúrù. akínwùmí. akínwùmí. Adésọlá kí ló dé. akínwùn ò rí pé kà ni ọ. ìkà bíi ti bò. ṣé torí para mi tí ó yà mo ṣáàdẹ̀ ti gbádùn kí lè tó ṣí mi láṣọ wò. <laughs> mo rò bára rè tí ìmọ̀fẹ́ ni ìmọ̀bìnú. ẹ̀yin ẹ̀dẹ̀ ti dàfi sẹ́yìn lẹ́gùn fìṣọ mo ti gbádùn. bó bá rí báwọn ọkùnrin lèmi náà ṣe Adésọlá. <laughs> kí lakàn yóò odidi ọmọ balade ló wọ wèrè yóò wèrè dùn o kò ṣe é bí lọ́mọ ẹ jẹ́ ká dijú má ṣe bí ẹni kú ká buriburi ká fẹsẹ̀ kọ́gbà wò káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ tí ó ṣe ní pẹ̀lẹ́ tí ó ṣe ní pẹ̀lẹ́ o yé o má ṣe o ọgbẹ́ sísíndé. àbíyamọ ẹkú àtẹmọ ọmọ rẹ o. tí mo rí ọgbẹ́ sọlá rẹ o Adésọlá Adésọlá ṣàánú mi. ṣé bára rẹ tiẹ̀ tí wàá yá ń yóò ní. ṣàánú mi Adésọlá. mo rí ná. Ah, ah, ah. bàbá ẹ má wò mí ràn. àwọn náà lè léyìí o àpò ògbóná.

orí mi gbèmí ọlẹ́dá mi gbèmí orí agbẹ́ni lọ́gbàgbé agbẹ́jọba ìlú dáró orí àlùkò lọ́jà àlùkò àgbẹ́jọba fòfin orí iléke ńlè kégbé léke ńlè kí ọjọba ìlú ẹlẹ́fun lẹ́lẹ́lẹ́lẹ́ orí mi má bá ń jà o. wọ́n fẹ́ẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ dáadáa kẹ́ ẹ máa de kókó ní ọ̀rọ̀ mi láti lè rí ààbò jẹ́ fún kábíyèsí láàfin àwa ò ní wọn wé. rí lórí ọ̀rọ̀ ọmọ ọba tí a bi Ifá lórí rẹ̀ Ifá ń fi yé mi wípé gbogbo tí a ní lórí ọ̀rọ̀ rẹ̀ ò gbígbọ́ méje lọ́mú. tí kì ní èyí ṣe. ọ̀jẹ̀ agbọ́rọ̀ ẹ̀yin obìnrin tún dẹnu ojú ọ̀gbaga nìládé. mo gbọ́ o. ṣé gbọ́ gẹ́gẹ́ bí n ti mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ẹ dúró kí n lé ọ̀rọ̀ kan sí i tí ìràwọ̀ bá já pààrà látòjú ọ̀run wálẹ̀ báyìí kí ni tá à ń wáyé gan-an. a pa àjàkú ń tiẹ̀ àjálè ń tiẹ̀. àwa ò ní ìwọ wèrè ìràwọ̀ tèmi náà ní já ìràwọ̀ tí yín náà ní já ìràwọ̀ tí gbogbo yín náà ní já pátá kó o lódò ní ìyàwó ọmọ ọba tí a lé tá a dífá ìgbọ̀nà àmọ́ òní wọlé ọmọ mi. ọwọ́ àárọ̀ ni lọ́jọ́ nǹkan ẹ̀yẹ. ṣé ń di ọ̀rọ̀ mi. ọmọ mi ò ní di wẹ́rẹ́wẹ́. rí pé ó ṣe wà ní rírọ̀ ní ìsìn ní fáfi ń tọ́ka sí pé ìjọ méje péré ńlá ní lórí ọ̀rọ̀ rẹ̀ torí tọ́bẹ̀ lè kọjá ọjọ́ méje òun tí ìràwọ̀ náà bá lè kalẹ̀ báyìí ìgbẹ́jú ní òru ò lè wo wèrè rẹ̀ sàn. ẹ wá gbọ́ bí ẹ ṣe wá sọ fún kábíyèsí báyìí báyìí tí bàbá ò oníṣẹ́ dìde ńlẹ̀ báyìí lọ sí inú igbó ńlá láti lè lọ ní ìràwọ̀ náà ju ti ọ̀rọ̀ wáyé tí a bá ti mú ìràwọ̀ náà wá báyìí a bá ti ṣètò ara ọmọdé yìí yọ ọ̀yà ẹ̀yin olóyè ẹ tó wá jẹ́ kí n lé ìkan sí yín o torí wípé gbogbo tí ń dẹ́kọ́ ni bí ń fi wúrà wá ọmọkùnrin tí wọ́n fi ọmọ ọba fún yìí ti ń bẹ nílé rẹ̀ tí wọ́n dúró gẹ́gẹ́ bíi lọ́kọláya tí a bá ilé tọ́jú rẹ̀ tí ara rẹ̀ bá ilé yìí ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ rí wọbẹ̀ mọ́ o. àmọ́ tí ọba wa lọ rèé fi pe ifá lẹ́kì tó pe ọ̀pẹ̀lẹ̀ lólè tó ní rọ́ọ̀nì bá ń pa tó bá tún ilé dẹ́sẹ̀ wọbẹ̀ kú ni o. oníṣòjì sóòsì bọ́mọ bá jọ bàbá ẹ̀rí ìyá lọ́jẹ́ bọ́mọ bá jọ bàbá ẹ̀rí ìyá lọ́jẹ́ àyìnlá fi ìwà jọ bàbá ayé ilé àyìnlá fi bàbá ọjọ́ bàbá ẹ̀ tọ́ba lókèrè àdàbí àkànmú adé o àyìnlá fi bàbá. Eh, èmi ló dé. so ibi tó ti ń bọ̀ ẹ̀ tó ti fi wàá jọ bàbá òfò orí burúkú ẹ̀ tó bí ọjọ́. sẹ́mi ọjọ́ ni. bẹ́ẹ̀ ni kò sì mọ padà sẹ́yìn. lọ bo èmi ló dé. ṣé tí ẹ ò di. ilé bàbá ọmọ kì í bọ̀ ọmọ lẹ́rù wọlé. wá wọlé. Ah, èmi ló dé. ìyá ń jẹ ọ ni. orí burúkú oníná bì oníṣìnà ọkùnrin òfò ọkùnrin òsì. ọkùnrin tó bá dáa tó bá gbajúmọ̀ láwùjọ òun ní yàlè òun ní sì ṣe sìnà. Si mo ní gbàṣẹ mo dá lọ́pìn ẹyin fún jọ̀wọ́ ìbàdí àrùn ìdí ìlẹ̀kẹ̀ ẹni obìnrin kan lọ́nà tó bú ẹkún bí ọ̀bájọ́kọ ẹni a sì dálẹ̀ ẹni gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí bọ́ bá ní mọ́ gbàbẹ̀ bílẹ̀ yóò wọ̀ mọ́ wọ́n gbalẹ̀ mí tuntun lọ́n bí tí wọ́n ti ń fẹ́ mi fẹ́ bùkátà ni. wọlé sẹ́ẹ̀kọ́ wá wọlé. lẹ́mi sáàmù pẹ́yìn olóògbé kanlẹ̀. orí èyí. èmi lọ ti báwọn. òsìnà ó ti sọ wà gbèrè ó ti fúyẹ́ lulu bí ẹ̀gbọ́n òwú. èmi lọ sọ́gbọ̀ báwọn. ọlọ́run ọkọ̀ ìyá ń jí ọ́ ó lè bà mí nújọ ọba rẹ nu jẹ ni ṣùgbọ́n èmi jogún inú ilé yìí o mọ ní kàkà kú ó mọ̀ kó ti bọ́ lọ́wọ́ mi kábàpá àjọ wa mọ́. èmi lọ dànù bí kankan. nígbà tó o ní fún o ní wọ àárín. Ah, ah. agbara agbára rẹ kọ́ o anami ẹsẹ àfihàn ilẹ̀ báyìí ah, ah, mo se bẹ́ẹ̀ yàn náà mi rí mi ẹ sì rárá tọmọ ah, yẹn fèmí dá ẹ ibinú ẹ rí bi tábà ń dé ẹ wà rí mi ibinú mi àfi bí Ṣàngó Olúkòso. ẹ fún bó ti sọ gan ọtẹ ti dá sẹ́ni inú mi dùn pé dé àyè mo sì mọ̀ pé àyè lẹ́múlé lọ ẹ̀yin tẹ̀sí múlé lọ́wọ́ ẹ̀ lẹ́ ń bẹ níyì. àyè yín náà nìkan ẹ bẹ̀rẹ̀ sí gbé nǹkan yín lọ lé yín mi ò tiẹ̀ wá ṣe mọ́. ẹbí kan fi ọmọ òní wà yín náà dábìjì àgbọràn ìfi ọmọ. àmọ̀ ní rẹ́sù àmọ̀ ní rẹ́sù mú kí ni lọlé. ìyá mi lórí burúkú lọkùnrin ọkùnrin òfò ni. aláìníṣẹ́ òkè oníṣìí ọ̀bọ̀dé fọ́ fún mi lọ́fọ̀ ìwọ ọkùnrin òsì yìí lẹ́wọ́n ti lọ ti lọ pọ̀ nílé ti dìgẹ́ta bí ṣe tó ń bọ̀ lónìí tuntun kan níbọ̀ pọ̀ ìjọba àrùn ká mọ̀ ọ́n dúpẹ́ kí mo fẹ́ dúpẹ́ kó tí ní òní wọ̀ àhín àbíkẹ́ ah. ìyá sọ fún ọ náà pa ń bọ̀. ẹ má dá lẹ́bi mẹ́bẹ́bẹ́ ẹni bá bí ni là á jọ ah, ah. ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ gan-an tẹsẹ̀tẹsẹ̀ taratara bí ẹbí wọn ti ń sọ̀rọ̀ lágbolé wọn náà nù. bẹ́ẹ̀ bá rẹ̀ ní bá yín sọ̀rọ̀ ẹ bára yín sọ̀rọ̀ ní kíni bí ọba ti pé kọ́mọ ọmọ ọmọ sí kiri irú yín hmm. irú yín. gbogbo ẹ̀yà ìwo jíkí. wọn ò kọ́ ìyá àbíkẹ́ ọ̀rọ̀pọ̀ tẹ̀ pẹ̀lẹ́dù pẹ̀lẹ́dù lọ́wọ́ lọ ṣé ìgbádùn àná mi ṣé gbádùn bẹ lára yín ṣé ṣé gbádùn bẹ lára yín bẹ́ẹ̀ ti rí wọ́n ṣe borí obìnrin tí ń ti sọmọ wọn. alárí púpọ̀ àwọn bí òfò náà àbórí ìyá ìyá aburú ni. àbórí ìyá ìbá wa burú àná mi tí o ṣe pé orí yín burú ẹ fẹ́ ẹ fẹ́ fẹ́ fọ́. ẹ ẹ kórì ìyá yín burú. orí bàbá ẹ burú orí bàbá ẹ burú. talẹ̀ tó dúró yìí náà àǹtí mi ẹ dákun bọ̀dẹ́ lẹ́nu gbígbé ẹ ń bẹ ní. ayin torí Ọlọ́run sórí àná mi lóòótọ́ wọn ní tá a bá kẹ́yìn sọ́wọ́ ọ̀tún tá a kẹ́yìn sọ́wọ́ òsì tá a fẹ́ ìrìn délùú sẹ́yìn ẹni tí ó yìn yóò yìn ẹ̀ sọ́ọ́ láwọn tí wọ́n yìn ọ́ olórí ibú ni ẹ́ àti sì yìn ọ́ kò ní dáa fún wọn tí ọ̀bá wa rí bẹ́ẹ̀ ó sì wò wá báyìí ó sì bú odidi ẹ̀gbọ́n mi ó ń bú ẹ̀gbọ́n mi ní mi náà kí ni ń ṣe ọ́. ẹ̀gbọ́n yín tó sẹnu jọ bí abá gbé àjọgbá ẹ̀ náà tó wá sẹnu sọ̀ náà bí ìgbà wọn kò sùn ẹ wá sẹnu bí ìgbà wọn pàtẹ́wọ́. Ah. ẹ náà wá yọnu sí ńlá mọ́mọ́ ńgbà ti yọ lọ́ọ̀kan mo ṣe bí sí yín lẹ́ẹ̀kẹ́ ni àmọ́ ńgbà ẹ débi ẹ sí pọ̀ ọ̀rọ̀ sílẹ̀ mo pé ọ̀rọ̀ ló kún ẹ̀kẹ́ yín mo rò pé ti yòrò ẹ̀kẹ́ yín ti padà sípò. àbíkẹ́ ọlọ́run ò jọ dáa fún ọ. tí mo ṣe bẹ̀rẹ̀ mélòó mo sórí àwọn ganigani àwọn gànyàngànyà àwọn ọ̀tá àlọsíwájú èèyàn ni ó sọ wípé gbogbo ohun tó ń ṣe ọ̀dà ebi kọ́ mọ̀ bá kú pọ̀ sàn gan ní tiẹ̀ tó ń wí fún tọ́ba wá níbẹ̀ náà ni ọ̀wá fílẹ̀ àti kí ló dé. àwa ẹ̀ bá sọ̀rọ̀ máa fi kẹ́ ẹ̀ kú. a mọ̀ sọ. ẹ mọ̀ tiẹ̀ sọ. a mọ̀ sọ a sì mọ̀ rí sọ. láti àtẹ́lẹsẹ̀ yín tẹ́ ẹ dórí yín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wà bá mi mbẹ. kí ló ní tọ́ bẹ́ẹ̀ sọ léèbù kú léèbù òbò. mama nǹkan tí ń tà wọlá mọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kí mo tì sí. ẹjọ́ wọlé. ẹ má jẹ ń gbọ́ o ẹ fi mílẹ̀ káwọn èèyàn mi rí mi báyìí. ìlú ló bí bá a ṣe kọ́kọ́ gbé ọ̀rọ̀ ni jẹ́ a ṣe lọ́rọ̀ ọkùnrin. sẹ́rí tí n bá yan ibi tẹ́tì báwọn yìnyín ni. ká ṣe lọ́rọ̀ ọkùnrin jẹ́ àwọn lè ẹ̀yin kì í ṣe bẹ́ẹ̀ ọwọ́ tó fi kọ́kọ́ mú à ń lè. ojú yín ló tì mí o. bẹ́ẹ̀ ni ọwọ́ tó fi kọ́kọ́ mú à ń lè. bí òsì kò sí alápàṣídàápò bẹ́ẹ̀ náà. ǹjẹ́ bí màá wá tí n tiẹ̀ wálé wá sùn gan lónìí. ọmọ wálé ọmọ wálé dákun àná. èwo ló tún kù. Ah, àbíkẹ́ hmm, hmm. èmi ló tún ṣe ìyá rẹ kí ló tún kù. Ah. tí ń gbójú gbẹ̀yìn rẹ bí ẹni fẹ́ fò gànà. má má já se lọ́rọ̀ ọkọ. mi wá ní sunrun àsùnjọ kan nílé. ọmọ àlìká yọ tó bá tiẹ̀ díjú lásán. wà á gbọ́ nítorí gbogbo ìtàn sẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n máa ebi wọn ti sọ fún ọ tẹ́lẹ̀ páyọ̀ ọmọ rẹ̀ ni pé yóò mọ fọ́bìnrin ṣá yóò mọ fọ́bìnrin ṣá yóò fọ́bìnrin ṣá tí yóò fi kú. olórí burúkú àyàn mọ sí wa lọ mọ mi ẹwọ ó ti sú mi lẹ́yìn náà tẹ wo. ó ní sùúrù ni. sẹ́yìn lè gbà ebi bá mi ọ̀fẹ́ mi lẹ́yìn ló tẹ̀mí ti gbẹ́. <laughs> èmi ó ṣe gbòṣì wọn ah, ah. ṣe gbàgbàkúgbà bó o ló ti rí mi sí ti ń gbòṣì orí ni nítorí rẹ̀ yàn ń wòyàn kí n lórogún ah, ṣòkòtò bàá rẹ̀ lórogún mi. ìwọ ló ń wọ Ọlọ́run mi ọsán wa mọrú orí ìyá mi báyìí wọ Ọlọ́run lórí mi máa burú ọmọ mi orí mi burú. àmọ́ ẹ má bínú pé ẹ wà nínú ìlọrin látẹ̀kan kábíyèsí ò ní pẹ́ dé o. lóòótọ́ ni kábíyèsí ò ní pẹ́ dé o kẹ́ ń fọkàn yín balẹ̀ kẹ́ ẹ má bínú kẹ́ ẹ ti dán. kábíyèsí o.

ọ̀rọ̀ tí ń bà mí níjọ́ ọ̀hún dayọ̀ fún mi. mo mọ̀ wípé gbogbo yín lẹ́yìn gbọ́ pé ọmọ mi ń bẹ nínú àìlera. bẹ́ẹ̀ ni nígbà tá a wá wádìí tá a béèrè ọ̀rọ̀ àwọn alálẹ̀ fi ń yé wa pé ìràwọ̀ ọmọ mi ló já. nígbà tó bá rí báyìí wọ́n lẹ́yìn ọ̀dọ́ yìí kan náà lẹ́yọ̀ ọmọ mi kò nú ọ̀fìn. bíi ti báwo. ọ̀dọ́ kan ni wọ́n lọ sí igbó ńlá tí ó rèé mú ìràwọ̀ ọmọ mi ọ̀hún wá. kára ọmọ mi ò yá ní àlàáfíà. ẹ wò ẹ wò ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun lóòótọ́ gbogbo yín lẹ mọ̀ pé ibú ẹ̀rù ni gbogbo àwọn tí ń lọ wọn yìí pọ̀ ká máa lọ gbólà orí bá ń ṣe ni gbólà gbọ́ngbà tọrọ rí báyìí àwa wúre fún yín gbogbo ẹnikẹ́ni tó bá lọ orí ládéládé orí lóyèlóyè orí gbogbo bàbá wa tó ti jẹ síwájú síwájú yóò mú bọ̀ láyọ̀ àtàlàfíà ẹ dákun ẹ fi ìgbénu ọmọ kan ṣoṣo tí kábíyèsí ń wojú náà rẹ kò sí mímọ́ ẹ jẹ́ kó ọmọ ó sin bàbá dákun ẹ ṣàánú ẹ síjú àánú wo kábíyèsí ẹ dákun ẹ má ṣe báyọ mọ́tẹ́ yìí sí. kábíyèsí o àti gbogbo ẹ̀yin olóyè pátápátá igbó ńlá tẹ̀ ń wí igbó ẹ̀rù ni igbó tí àwọn akíkanjú ọdẹ ń lọ tí wọ́n ń ṣègbé síbẹ̀ ni bá a bá rẹni tó lọ sígbó ńlá yìí tó bọ̀ ó dàbí ajá tó relé ẹkọ tó bọ̀ ni. ọ̀sẹ̀hún ẹ wá wòye ká àwa ọ̀dọ́ lẹ wá pé ká lọ sínú igbó ńlá àgbẹ̀dọ̀ èyí ló jẹ́ kémi ó gbàgbọ́ wípé lóòótọ́ ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru àmọ́ o bá a bá rí kan nínú àwa ọ̀dọ́ tó ṣetán láti ta ikú láyà báyìí ẹ fẹ́ kó máa rí igbó ńlá ẹ̀yọ ìmíkú bẹ́ẹ̀. ọmọ ìwé ọmọ ẹbí kọ́ yìí ni. a ọmọ gbọ́dọ̀ lọ ẹ má lọ ẹ má lọ ẹni bá lọ ò ní ṣe lásán ẹ dákun ẹ dákun mo wá fi ń dá yín lójú ní wákàtí ọ̀wọ̀ yìí ẹnikẹ́ni tó bá rí gbóhùn ńlá tó tó rè mú ìràwọ̀ ọmọ mi tó já wá tọmọ mi padà bọ̀ sípò mo ń fi àkókò yìí ṣèlérí wípé n ó da ilé àti ọ̀nà mi sí méjì pàápàá jùlọ ọmọ mi ọ̀hún ẹni tó bá lọ tó bá bọ̀ ló fi ṣàyà dérì mi ni. ọmọ ọba ni. àwọn ọmọ yìí mà ti lọ. èèyàn bá. àárọ̀ wa kílé wa ń papú mi ní ìsìn ẹ dá lóhùn ọwọ́ èmi lẹ̀ ń kó lé mi léjìká ó pé ọjọ́ méje lónìí àbí ẹ̀kọ́ <laughs> ọ̀dà kábíyèsí aláyé. ẹ rántí o gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé ó ní ní tẹ́lẹ̀ dùmarè ọba fi ṣe o ọmọ yìí ó gbádùn láṣẹ Èdùmàrè kábíyèsí ẹ fọkàn balẹ̀. ọ̀hún ẹ má jẹ́ ká ro ọ̀rọ̀ yìí jìnnà ibi abápè lórí ẹnìkan ìfibẹ̀ tẹ́lẹ̀ ọbẹ̀ sì ń nìkún àgbà ẹ̀gbọ́n tó lóye àṣepawí ó ní gbogbo tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé ó ní ntẹ́lẹ̀dùn àwọn fi ṣe bẹ́ẹ̀ ga lọ̀rọ̀ ọ̀hún rí ọmọ yìí ó gbádùn kábíyèjì ẹ̀ sí àbí kíkà fọkàn balẹ̀. ó ní ntí ó fi ṣe ó ní ohun tí ó sì ṣe ọmọ mi obìnrin kan ṣoṣo tí mo bí náà ó fẹ́ fi dá lójú ni àbí ẹ̀kọ́. kábíyèsí olúwa mi ẹ wo àhín tá a wà yìí àlàáfíà tí yín ló jẹ alógún iṣẹ́ gbogbo aráàlú àti iṣẹ́ gbogbo òjòyè iṣẹ́ tó délé a níbì kan rẹ o ọmọ yìí ó sì gbádùn láṣẹ Èdùmàrè. ọ̀dà àní àṣìgbà ènìyàn má ṣìgbà àbí kẹ́ ẹ máa relé ẹ takú ọ̀dà ọjọ́ méje pé náà ni lójú ẹ̀mí mi ọmọ mi ó yàwé yóò sìn mí lójú ẹ̀mí mi tó ọ̀dà elédùà tó bá ṣe náà ni o kìí tí ọ̀dà tó bá ṣe ọ̀dà. fásakin nǹkan mà dé o gbogbo àwọn ọmọ tá a rò pé yóò gba kábíyèsí lẹ̀ gbogbo wọn náà ti fà á kẹ́kọ̀ọ́ rí o wọn láwọn ò lè lọ àti pé ní ìsìn orin tí gbogbo ń kọ káàkiri ìlú ni wípé ẹnìkan èé pọmọ fọmọ jayé àwọn òṣìlẹ̀ fẹ̀mí ara àwọn wéwu nítorí ọmọ kábíyèsí kan. èyí ni pé wọ́n ń sọ wípé ìbí kan ò jù bínú o àbí ìbí abẹ́rú ńlá bọ́mọ. èmi tí ẹ wá ń rò ó lọ́kàn o nígbà tí gbogbo àwọn ọ̀dọ́ fà á tán láwọn ò lè lọ yìí àṣẹ kúkú ránṣẹ́ sí irú Ọdẹ́yẹmí kó bá wa gbìyànjú rẹ̀ wò. Ah, ah. ẹ ṣí wa ń sọ̀rọ̀ ọ̀fà ń sọ̀rọ̀ fàfà ifá ò yàtọ̀ sí fàfà àníyàn ifá làálẹ̀ wípé ọ̀dọ́ ni kọ́lọ̀ rẹ̀ mú kíní ìwá ní gbóńlá ẹ̀hán ń sọ̀rọ̀ olúọdẹ olúọdẹ jẹ́ bí ọjẹ́ ọjẹ́ ọjẹ́ ọjẹ́ bí ọ̀dà bẹ́ẹ̀ kẹ́yìn. kí ló wá kùtà fẹ́ ṣe báyìí torí inú hílà hílà kábíyèsí wa o ẹ̀mí kábíyèsí ò sì balẹ̀ mọ́ ọgbọ́n wo la dà sí i ọjọ́ mu. ẹ̀yin jẹ́ ọfàsàkì. ẹ wo tí n bá sọ wípé ọ̀nà àbáyọ kan wà bí ìgbà tí mò ń fi ẹ̀kọ́ tanná fún wa ni kò sí ọ̀nà àbáyọ kankan bí ò jẹ́ wípé kí gbogbo wa ká panu pọ̀ ká gbóǹsélédùà kọ́ bá ní rọ àwọn ọ̀dọ́ yìí lọ́kàn kárẹ̀ èyí tí ó lọ igbó rèé mú ìràwọ̀ ọmọdé ìwà torí gbogbo wa la fetí gbọ́n nígbà afá ń sọ wípé ìjọ́ méje péré la ní lórí ọ̀rọ̀ ọmọdé yìí bẹ́ẹ̀ sì rèé òun ọjọ́ mẹ́ta ti kọjá lọ dáná báyìí yóò kí ni mo wá dé inú ìjẹun náà. sọnù mo ti sọnù mo ti kú o ah, mo ti sọnù. ó tó bẹ́ẹ̀ ọmọdé yìí sọmọ tó lè dà láàmú kọ kangara, rẹ wọlé mọ̀ pálá. ọ̀dẹ́dẹ́lẹ̀ ilẹ̀ mọ̀dé yìí. bàbá à ń tẹ̀lé mi ni ìgbẹ́ ti wá. mo ti rí ìṣòro rẹ. ìgbẹ́ mo sì rí dààmú rẹ ọ̀gbọ̀rọ̀ mi ibi tó ti ń bọ̀ kádàrá rẹ ni ibi tó sì tún lọ kádàrá rẹ náà ni àmọ́ ọ̀ lè dà débẹ̀ wàá fọwọ́ mú mi léjìká má jàfira màdé ọ̀dọ́ nù dá mi lóhùn ọ̀fẹ́ rẹ gẹ́gẹ́ gẹ́gẹ́ ló wà látàkùn fúyẹ́. ọ̀la ló ń pé o sọrí mímọ wá ìyá yín mi sọ ma pé ó léwu púpọ̀. kò séwu kankan bẹ́ẹ̀ mo ní òfọkàn rẹ balẹ̀ arìnrìn àjò ní baálé mi iṣẹ́ àjàpá ní sì ṣe tí ò bá dé báwọn yóò ti ránṣẹ́ sí mi kó ń bọ̀ fọkàn rẹ balẹ̀. tọ́ba wa fi mí lọ́kàn balẹ̀ pé kò séwu a jẹ́ pé àyìn ní sùn lálẹ́ òní. àyè gbà ọ yóò kàn fèmí nìkan sílẹ̀ sílẹ̀ yóò máa lọ àyè mi máa ń jágọ̀ ń sùn. kọ́ ṣe ẹran ọ̀yà sílẹ̀ bí bàbá mi bá sì tó kọ dé òun tó gbé ẹran ọ̀yà ń wá bá ọ. ọ̀kàrẹ̀ kò sí ohun tí mo ṣe ń gbà. ẹ kú léwu. bàbá o ẹ ah, bàbá o ẹ kú ọjà o. filẹ̀ filẹ̀ ah, e ẹ nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀ kó lọ fọ́ ọkọ̀. ẹ̀yin náà wá wá wọn náà fẹ́ raṣọ. ọ fẹ́ raṣọ. Mm. bẹ́ẹ̀ni bàbá o mo fẹ́ aṣọ bíi sanyán sanyán bíi àlárì àti aṣọ ẹ̀tù tó wù dùn dáradára. ọfẹ ẹsẹ o ẹ mọ mọ ọdà. ẹni jẹ ìgbà ìwé wo ni o ṣe sùúrù. Ah máa bá ń bá sọ̀rọ̀ kọ́ ẹbí ti jáde. tó o bá lọ gan-an ni ó fi fura má kó bá mi jẹ má bàa lórúkọ jẹ o. Ah, ọwọ́ tí ọ iná mọ owó la ah, tó wò ké aṣọ ni wọ́n fẹ́ rà pínlẹ̀ aṣọ lọ́wọ́ fẹ́ ah, yàwó mi wọlé. bàbá aláṣọ yóò mi sọ wáyé ẹ̀rọ ọ̀bọ̀lá oh. sọ kí ó dé. kìnìún ní báyìí. Ah. ọbọ. lámì lámì lámì ariwo mo gbà fún yín ó ti máa ṣe tipẹ́ àwa mọ ẹ a mọ ṣùgbọ́n àfihàn ọ̀gbọ̀rọ̀ ṣòfófó eh. àwa ṣe mẹ́nu mọ́ ni mo ṣàwo mẹ́rìndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ṣe ń wò mí nítorí tó dó bá ti dé ọ̀gbọ̀rọ̀ rọrùn mọ́ ni làwa fi ṣe bẹ́ẹ̀ ṣe wá ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí eh. abẹ́rẹ́ lókun dì ń bọ̀ aṣọ ló fẹ́ rà eh, eh, mọ̀mọ́ o aṣọ ní ni. ẹ àmì tí ọlọ́ ni. ikú ń jẹ̀pá ikú ń rédì. Ah, ṣé ikú àmọ̀ tó dùn ní ipa ni. wọn náà wọn rà aṣọ sọyán ni. yóò rà aṣọ. Ah, ah. ẹ máa bọ̀ ẹ ọmọ mi ni ẹ ṣàánú mi.

ẹ bá wẹ́ ojú kẹ̀kọ́ ojú kẹ̀rẹ́ ẹ tí ọba ti máa kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ tí òye kọ́ ọmọ wọn mọ̀ pé aṣọ àgbàre o àyítẹ̀ mọ́lẹ̀ o ẹ̀sìn àgbàre èyí ègbó. bàbá ẹ bá mi bẹ̀ wọ́n ọmọ olóde ìlú yìí ni ojú kẹpọ ojú kẹrẹ ni ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má yẹ kó rí mi burú ẹ ṣàánú mi bàbá o. nu rẹ dání bàbá rẹ fẹ́ fún olóde ọmọ ojú kẹpọ ojú kẹrẹ ni ní wọn ṣèṣe kùsẹ ní wọn káyàwó mi mọ́lẹ̀ yóò kó àwọn ọmọ kéékèèké báwọn ìlọ́gbọ́n tí wọn lọ máa káyàwó ń yàwó mọ́lẹ̀ wo wàá jẹ sọ fún ọ bẹ́ẹ̀ bá lálágbára nulẹ lọ pè wọn wá èmi dúró dè ní gbogbo yín ni wọn pa. wọn náwó ọ̀rọ̀ làpápá àpápá ní sẹwà o wọn náwó dẹ wọn tó náwó pò ṣe náà náwó dẹ wọn tó náwó sí. ẹ bá wẹ́rọ̀ ẹ bá wẹ́rọ̀. ń jẹ ọjà bọ́ o ọtí gbọ́n. Eh, bàbá mo ò ní ṣe wá délé. ò ó délé bọ́ ọba ti délé hmm. kò gbé fún bàbá rẹ̀ o ti mọ̀ bí o ti ṣe dídú rẹ̀ mọ̀ dé yìí. <laughs> a máa yóò gbádùn lórí lọ́rọ̀ yíyá ó sì lè rìn lọ láláì ìmọ̀ láéláé orí mi máa gbà bọ́dé o máa jẹ àbọ̀sọ́wọ́ ẹ̀ ní ni mo ṣẹ̀ olóṣèlú ní ìdáminóró dákun mo ń bá kọlọ tí kò kí ló kọ ẹdùn òjò nìyẹn o ó ń gúnyán bóun ẹ kò jẹ̀bà ó jẹ́ sáwọ́ gbọ́ ó lè ṣe kejì ara ẹ̀. ọmọ mi ò ní rú o ìgbóná akọ òní wọlé sọmọ mi lọ́jọ́ ń kàn ẹ̀yẹ ọmọ mi ò ní di wẹ́rẹ́wẹ́rẹ́ mi ò ní rọ́gùn ẹ̀rọ ìbà olúwo ìbòjú ìgbẹ̀yìn àdàdà tí kò máa ń fojú àlá o ire ẹ̀rọ. ìràwọ̀ yìí mú yẹ́nyẹ́nyẹ́ ó mú ó ẹ̀ka ẹ̀fọ́ kẹbalẹ̀ kò sí nǹkan kan ọ̀tẹ̀ ọ̀kẹ̀tẹ̀ mi ẹ̀rọ ẹ̀rọ wọn ní tútù báyìí láàárọ̀ dẹ tútù láàárọ̀ bàbá tútù tútù láàárọ̀ ìlú ẹ̀rọ ìdílé mẹ́rọ ọ̀hún làbẹ́wọ̀ ọ̀rọ̀ kù. ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ torí pé ìjọ tá a mọ̀ tá a bá mọ̀ṣẹ́ lọ́wọ́ wa ní kọ́ ṣe bẹ́ẹ̀ bàbá mọ̀ṣẹ́ lọ́wọ́ oṣù wa ní kọ́ mọ́ sùn náà fẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lápákọ̀ lẹ́ṣẹ̀ tí fi máa ro gidi tímọ́tímọ́ ẹnì kejì rásíwìn ìgbére nínú igbó gbogbo ohun tí n bá fún ọ lò lọ́jọ́ tòní ìràwọ̀ rẹ ní àmọ́wá yìí o kọ́bọ̀ láàmú o kọ́bọ̀ láàmú o omi èyí sọ̀tẹ̀ ẹja nínú ibú o ọmọ ìjà kórìí rí ọmọ ìtàkùn o tó ń tolú o ìfẹ́ ń tẹ́jú gbọ̀nà. ẹ̀rọ ẹ̀rọ Ọbàtálá alágbọ̀n ìgbàrún malẹ̀ rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀. ìfúngbà níwà jẹjọrọ o ìfún agbè ní gbàgbé ìdìdì ọ̀kàkà édùbúlẹ̀ kó kú o tọ́lẹ́ nìkan ò ní bàpàrọ̀ níbi tí gbé ń polú bí láílẹ́ ọ̀yà kó dìde sókè. adésọlá o adésọlá kọ́rọ̀ bẹ́ẹ̀ yá mi ní kòró ojú kòró epo ojú kòró jẹ sórí mi. bàbá. Hmm? ta ń jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ o. ìyá mi. <laughs> adéṣọlá ta ló dúró ní pàkọ́ rẹ o. olóyè ọjọ́. olóyè ah, mo dúpẹ́. mo dúpẹ́. orí mi. kí ló ṣe mí. Ah, bàbá olóyè ẹ ṣé mo dúpẹ́ torí mi ò dúró ẹ ṣé mo dúpẹ́. Ah, ẹyìn adéṣọlá adéṣọlá ewu tó ré kọjá lọ ó sì lọ o ẹlẹ́dàrí ò ní gbàgbọ́ àṣẹ àṣẹ bàbá òní ṣírú o àṣẹ àṣẹ àṣẹ aráyé ò ní fi ẹgbà fún ọ lóúnjẹ o àṣẹ wọn ò ní fẹ́ gba fẹ́yìn náà àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo yín pátá náà wọn ò ní fẹ́ gba àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ayé ò ní sẹ́wọ̀n mọ́ ní ìdílé àṣẹ ara ti yá báyìí ẹ̀jẹ̀ gbé aṣọ gbé aṣọ gbé aṣọ ara pápá làbẹ́ tó mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ẹ̀yin ah. ẹ wá gbọ́ ìgbésẹ̀ kan leléyìí o èyí tó wá kù nípa bámbárí o ẹ má pe ifá lèkè o ẹ má sì pe ọ̀pẹ̀lẹ̀ lólè o a yóò ní fọrẹ́ fún ọ lóúnjẹ mọ́ o èyí tó wá jẹ́ pa bámbárí ibẹ̀ gẹ́gẹ́ bí n tí ifá sọ ọmọdé yìí ò gbọ́dọ̀ padà sí ilé ọkọ rẹ̀ mọ́ o. mo gbọ́ fọ́sàkì ẹ wọ́n lọ tún wí ah. gbogbo tó wí pátá gbogbo ẹ̀ lásìkò ní dẹ́rẹ́ mọ́. ẹ̀yin aráàlú ẹ̀ ń wò mí níran ni wọn à ṣe fọmọ mi fábìrún. dákẹ́ mbẹ́ kò dákẹ́. èmi kì í ṣe ẹ̀dá lè ṣe òjò tó kù tí ò lè rọ̀ ẹbí wọn ní ẹni tó bá gba nígbà ṣòro nígbà àpọ́njú bí ara bá dẹni tán kárán olúwa rẹ lónìí olónìí lèmi ò mú àdéhùn mi ṣẹ. Adéṣọlá o bọ́ sí àyín bọ́ sí àyín bọ́ sí àyín. báyẹ̀ ń pariwo tó ń pariwo. kúrò síbẹ̀ o. báyẹ̀ ń ṣe é tó ń gbọ́. fún lọ́wọ́ rẹ̀ fún lọ́wọ́ rẹ̀. ọ̀rẹ́ bá kàdára dà wọ́n bọ̀ lẹ́yìn. nà mí láti òní yìí lọ. àyànwó ẹ̀dá òní ẹ̀ o ṣe ń rí ọmọ tẹ̀ ń bí tẹ̀yìn mo wí fún yín. mo ti gbàgbé wípé ọmọ olóríire láti ìlú ọ̀la báyìí ló ti ṣe yan. olódùmarè o olódùmarè olódùmarè o ó ń lọ sí òde ayé báyìí ìdílé tí wọ́n wọ̀ èmi kí n gbé ògo ìdílé náà ga kí ìràwọ̀ mi ọ̀ tàn. ewé iyeye ìgbà ìlàyé dàbí rúdìgbà ìlàyé dàtọ̀. olódùmarè o mo ń lọ sí ilé ayé ìdájọ́ mórí ìtẹ́ pàṣẹ ẹni tí èmi àti ẹgbẹ́ ọwọ́ ọkọ̀ ayé yìí kí ó jẹ́ ọkọ mi. orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ báwo àdìtú ilé ayé máa lọ. ẹ wá rí báyìí pé kádàrá ẹ̀dá ò ṣe é yí padà. ohun tó ṣe mí láàánú fún ẹ̀yin ọmọ ènìyàn òun ni wípé ẹgbà tó wípé gbogbo tó ń dán ni wúrà ìwọ ọmọba ẹni tí wọ́n ń wo ń kókó mọ́ pé àforí àfọrùn òun ni yóò fún òun kọ́ la yàn fún ọ ọkọ rẹ̀ òun gangan ni àjàkálẹ̀ àrùn tó dé síbi sí ayé rẹ̀ bó o bá ti ń dẹ́sẹ̀ wọlé o bẹ́ẹ̀ làwọn gbé bá ọ lálejò ìwọ káre ń jà àwọ̀ aláwọ̀ tí wọ́n gbé wọ̀ gẹ́gẹ́ bí àwọ̀ ìyàwó òní ni lórí òkè tálákà ọ̀nà bá òsì tẹ̀sẹ̀ ìwọ tó o làwọ̀ òní ni ìwọ náà ó gbà tiẹ̀ bóyá ìyàwó ẹ̀ orí ẹ̀ wá. má rẹ̀ dá pé. àwọn ẹ̀dá ò lè yẹ ohun tó máa jẹ ní máa jẹ. àyàn mọ́ mi yọ. kó ni mo yọ. kó fọmọ rẹ fà bó o ní fọmọ rẹ fún. ìrẹ̀lẹ̀ pa kájára mi lọ sáyidá o. àyàn ẹ kọ́mọ́ pọ̀ kí wọ́n kọ́mọ́ láwọn kí kọ̀ lójú àti fọlẹ́kọ̀ọ́ fọlẹ́kọ̀ọ́ ọ̀dẹ́dẹ́lẹ́ ọ̀dẹ́dẹ́lẹ́ o ọ̀dẹ́dẹ́lẹ́ o arukusu arukusu arukusu ní sọmọ ẹ̀kọ́ fọ́ọ̀rùn mi là arukusu ní sọmọ ẹ̀kọ́ fọ́ọ̀rùn mi là ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó tẹ́tẹ́ kọ́ lọ jẹ báyìí o kọ́ lọ jẹ báyìí o ọ̀dẹ́dẹ́lẹ́ o ọ̀dẹ́dẹ́lẹ́ o àtàtòpò àtàtòpò báyìí lórí tagbó atàtòpọ̀ lórí tagbó ọ̀dẹ́dẹ́lé ọ̀dẹ́dẹ́lé bàálà àfọ́gbà bàálà àfọ́gbà ọ̀rùn làálà. bàbá kíláàsì bàbá ọ̀rọ̀ tí mo lè mú ní ilé kíláàsì fi ọwọ́ kankan bàbá bàbá ẹ̀wọ̀ ojú mi ọ̀gbọ̀dọ̀ níbi ẹ̀wọ̀ ẹ̀wọ̀. ẹ gbà mí o ẹ gbà mí o. Adélé ní ilé mi kiri. Ah, èmi. Èmi ni èmi náà ni. Ló ṣe kíni? Èmi ni èmi wọn kankan dé ara rẹ̀ mọ́gi. Èmi mo jẹ́ kó mọ ọlọ́run yẹn. Dúró ẹ fara balẹ̀. Ó tó. Mo ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ àwọn àgbààgbọ́ ni wípé bí orin tá à ń kọ bọ̀ tí wọ́n ní lè ṣẹbọ lè ṣoògùn bá a ti wáyé párí láàrí. ṣé kò sí ẹni tó lè pa kádà rẹ̀ dáadáa. orí bá ń kó gba ògùn ohun rere orí bá ń kó gba.